كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله الذي خلق الموت والحياة بابتلاء عباده الصالحين والصالحين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá wa ọba àdá ọba tí ọ̀sẹ̀ wa kù dí àsìkò yìí pẹ̀lú àánú rẹ̀ àti pẹ̀lú agbára rẹ̀ tí wọ́n ṣe wá ní mùsùlùmí òdodo ọlọ́run tí wọ́n ṣe wá lẹ́ni tí ń tẹ̀lé súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó ṣe báyìí fún wa ẹnì kọ̀ọ̀kan wa apadà sí ibú àti tìgbà kọ́lọ́mọdé ọbẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa mo kí àwọn bàbá wa imam الشيخ عبد الفتاح عزبه الله تعالى ورعاه قال ما سبع سليكم دادعين قال ما فيني أسن الخاتمة أتبطى دادا قال ما سيني لما الجنة ما سيطرفني قال ما سيبه فيني كوكوانا mo kí gbogbo àwọn jama central mosque tí a wà بابا nílùú Ìwó mo kí gbogbo àwọn bàbá bàbá àti àtàwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa ipe àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́ máa bẹ́ ní kọ̀ọ̀kan wa mú kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ àti gbogbo àwa tá a jẹ́ ọmọlé kéwú ọbẹ̀rẹ̀ rí wọn àṣẹ́kọ̀ àti ọlọ́run ní kí kápàdé wọn ní lẹ́ni almarufu bi ibn raji abidahullahu ta'ala wara'a kọlọ́mà sàlékún dáadáa yìí àti gbogbo àwọn àlùfáà tí àjọ wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ nù tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ máa jòkó níbi tí wọ́n bá ti ń sọ nítorí pé ilé ayé gẹ́gẹ́ bí omi òkun tọ́jẹ́ pé tẹ́yìn bá ti bọ́ sínú ẹ̀ èèyàn ní farabalẹ̀ mọ́ yóò máa gbáyàn sọ́tún yóò máa gbáyàn sósì yóò máa tìyàn síwájú yóò máa tìyàn sẹ́yìn tẹ́rù ọmọ wa ba kálukú pé bó la ṣe fẹ́ dé èbúté bó la ṣe fẹ́ là kúrò níbi ìparun èbúté tí a ń lọ òun náà ni àlìjánná ọlọ nígbà tí wàá bára wa nílé ayé yóò wá fẹ́ nípọn díẹ̀ yóò lágbára díẹ̀ láti kólé ayé jọ tán nítorí pé bọ́ọ̀bá ti ń kó nǹkan jọ nílé ayé bọ́ọ̀bá ti ń ní nǹkan níjọba ti tẹ̀ ẹ́ lọ́wọ́ ó tún máa ronú míì ilé ayé wọn ni wọ́n máa ń lé níwọ̀n ilé bá ọlọ́run wá dá wa sílé ayé yìí ó dá wa ó wá ṣàlàyé fún wa yìí pé gbogbo yín ń padà pa yín lọ́kọ̀ọ̀kan gbogbo yín lẹ padà kú ṣẹ́rí almautu ikú ẹ̀yọ́ miami wọ́n ní qadarun kataba Allahu ala bani adam ọlọ́wọ́n bá láti ṣe ní dandan fún gbogbo ọmọ nabi adam sawa'an kana musliman aw kafira bóyá ẹni tó gbà fọ́lọ́hun tí ń sin lọ́ọ̀ ní o tó súnmọ́ lọ́hun abẹni tí ọtakùtọ̀ lọ́hun nítorí máwọn anábì ọlọ́run tí wọ́n ti kú gbogbo àwọn fìràwọ́nà náà àwọn nàmúrúdù àwọn kọ́rúnà gbogbo wọn náà ti kú ikú yọ yọ òlílẹ̀ kọ̀yọ̀ àfáàlẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo ẹni bá ti wálé ayé yọ padà tán ọlọ́run sọ nínú àyà tọ́pọ̀ tí fi ń dá wa lójú wípé ẹ padà kú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́wọ̀ ní ayé yìí òun ni ó dá wa lójú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ohun lọrụ wà lọ́rùn náà tí wọ́n ní àpàdà débá kò dẹ́lómìnà lójú àmọ́ kò sẹ́ni tí kú ọ̀dá lójú nítorí pé bàbá rẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú àbúrò ẹ̀ ti kú ọmọ rẹ̀ ti kú ọ̀rẹ́ ẹ̀ ti kú ìyàwó ẹ̀ ti kú ọkọ ẹ̀ ti kú ọmọ pé

ọlọ́run bá aláàtún wá sọ ń tá gbọ́dọ̀ kú lélérí òun náà ní Islam ìtumọ̀ ní pé ẹ gbọ́dọ̀ kú sínú bọ̀rìṣà ẹ gbọ́dọ̀ kú sínú ṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ kú sínú ẹbọ ẹ gbọ́dọ̀ kú sínú Christianity ẹ gbọ́dọ̀ kú sílé aláwo ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn adáfá ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn tí ó bìlífò kọ́lọ̀ ń bẹ ṣe láwọn tí ó gbàgbọ́ lọ́ kèfèrí làwọn náà àìgbà pé ọlọ́wọ́n bá ń bẹ òun gan lọ́sọ̀ wọ́n di kí ni kèfèrí ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ mọ́kùn sínú islam ajẹ́ pé islam nìkan lọ́lọ́run retí lọ́dọ̀ wa ọlọ́run bá aláà àwọn bẹ̀ẹ́ kọ́dákun kó mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa islam tí ọlọ́run bá sì ní akú sínú èyí islam tá nábì mú wa ni islam rẹ̀ dẹ̀ ni ó ní bùkátà sí kéèyàn wá díẹ̀ torí islam ti di oríṣiríṣi lọ́dọ̀ tí wà ń lẹ̀ yorùbá ń bì bá a ṣe jòkó lẹ́yìn tọ́rọ ìsìn bá fẹ́ dà wá pọ̀ ń sìn ẹ̀rì tí kálukú ọmọ ṣe tiẹ̀ àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn ànábì kan náà wọ́n ṣùnà sí wa tíra kan náà ní tíra wa kò yẹ kí ìròrí wọn ó ṣe kí ni wọ́n yàtọ̀ kíbla kan náà là ń dájú kọ ìwé kan náà níwé wa tíṣà kan náà wọ́n rán sí wa al-muallim al-kabir rasulullah sallallahu alayhi wa sallam àmọ́ torí pé bọ́lọ̀ ń ṣe rán àwọn ànábì ọlọ́run wá sílé ayé àṣetáni àtàwọn ọmọ rẹ̀ náà àwọn náà sinmi ó sì jẹ́ pé ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tá ń kó wá sílé ayé yẹn níta ní kọ́ máa wá sí ni pé ká máa dáwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run kí wọ́n sì lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ tọ́gùtù kí ni wọ́n pè tọ́gùtù jẹ̀ náà ibilis àtàwọn ọmọ rẹ̀ kullu ma yu'badu min ghayri Allah ọlọ́wọ́n bá aláwọ̀ ajé yẹ wa ó ní aynama takunu ọlọ́wọ́n bá ní gbogbo bí tọ́bá wù kẹwà yudrikumul maut ikú ọ̀wà bá yín bẹ̀ ikú yọ̀wà sẹ́kìnì yọ̀wà ká yín má bẹ̀ walau kuntum fi òkè lókè àwọn òkò lékè tẹ́ ilé yẹn ga bó ṣe wù kí ọ̀gá tó gbogbo tó wù kẹ́ fi sọ́ra yín ọlọ́run bá ní kọ̀kápá kú ikú ọ̀wà abayín bẹ̀ kọ́dà bẹ́ẹ̀ tilẹ̀kùn mọ́rí òun ò nídìí kọ́kọ́rọ́ kó tó wọlé báṣekò bá ti tó òtó nànù yọ bẹ́ẹ̀ lómi ní tọ́lẹ́tì yọ bẹ́ẹ̀ lómi níbi títí ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ yọ bẹ́ẹ̀ lómi ní ti ń ka kuran lọ́wọ́ yọ bẹ́ẹ̀ lómi ní ti ń kírun lọ́wọ́ kọ́dà lómi mọ́ gbábọ̀ lọ́wọ́ ààrẹ lómi tí wọ́n máa ṣe lọ́wọ́ yóò sì kú sílẹ̀ ẹlòmíràn wà ń lé ọtí yóò mutí yóò sì kú síbẹ̀ àtibọ̀tán bú kọ́lọ́mọ́ fi sàdáwò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run tó sọ́dún ayà mi ó ní kul innal mawta allati tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní sẹ́yìn rí kútẹ̀ ń sá fún yẹn ẹ má wulẹ̀ sá tásìkò bá ti tó fún rẹ̀ ní ọ̀wà báyìí ẹ wá yàtà kọ́kọ́ ẹ wá yàtà kejì ọlọ́run yudrikumul maut yóò lè yín bá bẹ́ẹ̀ máa ń sá lọ bá yóò sì bá ọlọ́run wá ní ẹ má wulẹ̀ wá sá ẹ̀rìn ọlọ́run nítorí pé tẹ́ bẹ́ẹ̀ sí ń sá lọ sísáwọn ní kẹ́ mọ́ kú yọ́kàn pàdé yín ibi ẹ̀sá lọ yín náà lẹ́kù sí tó sì jẹ́ pé ibi tá a kù sí èyí tí ó ṣe sábà bí ikú wa àsìkò tá a ìgbà tá a iye ọdún tá lò láyé tá fi kú kò ká máa rò púpọ̀ nítorí ká máa rò ní pé kí láàkù lé lérí ìtẹ̀yìn bá wá ń ṣe tẹ̀yìn bá ń ṣe ní gbogbo ìgbà ẹni tí ń kírun ẹni tí ń gbààwẹ̀ ẹni tí ń ṣe sàárà ẹni tí ń tọrẹ ẹni tí ń dìde lóru níjọ́ jọba kú náà yóò kú sí ìbádà ni ẹni tí ó sì túbá tí ń ṣẹ̀ níjọ́ tí kò bá dé ní yọkà amákinni yọkà amérí ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́ mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wọn ní tawbatun nasuha ayọ́mọ̀ yá mi al-mawtu azimun wa ma ba'da al-mawti a'zamu wọ́n ní ikú wọ́n ní ikú ọlágbára gan ikú ọwọlé bá alágbára alágbára ẹni tí wọ́n máa jà táwọn yóò máa bìlà ipe bọ́bá ti débì kan ah onìkan náà ni o ikú sì sọ́dọ̀lẹ̀ àfágbà àfágbà tí ń ṣe wá sí káàkiri ayé ẹ sì gbọ́ pé wọ́n lọ́nà wọ́n gbé kọ́kọ́ lọ́rùn yẹn ni wọ́n gbé lọ sàárè yẹn tó náà nìyẹn lọ́wọ́ àánú yẹpẹ̀ yẹn wọ́n lọ́nà nìyẹn ó ti lọ náà nìyẹn gbogbo àwọn tí wọ́n darí ayé ní àwọn èèyàn ńláńláńlá ọlọ́wọ́n bá ó fi kú ó fi sọ̀gá lé wọn lérí wọ́n ní ikú gangan òun gan kọ́ yẹ ká máa bẹ̀rù bí ìbá jẹ́ pé kí ló kù lẹ́yìn ikú ní tó kù lẹ́yìn ikú yẹn òun náà ni àlìjàzá ẹ̀san ẹ̀san ló kù lẹ́yìn ikú ẹ̀san lérí tẹ́nìkọ̀ọ̀kan ṣe nílé ayé ní dáadáa àbí láburú ọlọ́run bá ní kúlù nafsin dha'iqatul maut ọlọ́run bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò padà kú wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run ọba ní gbogbo yín láàfún yín ní ẹ̀san iṣẹ́ tẹ́ ṣe ẹ̀hẹ́n ujurakum àsàn yín lẹ́san tẹ́ ṣe a jẹ́ pé lẹ́yìn ikú kí lọ́kàn jama ẹ̀san ló kù lẹ́yìn bá wọ́n pé irú ẹ̀san wo ni wọ́n san òun ìwọ náà yẹ kó ti máa dájọ́ ara rẹ kó tó kò láyé ipe a bọ́ bá kú nísìnyí ní tó ń ṣe lọ́wọ́ yìí náà òun náà ni ó jẹ́ ọmọ irú ẹ̀san tó fẹ́ gbà ní ọ̀dọ̀ ọlọ́run ló ti jẹ́ pé irú àwọn ìjókòó báyìí àwọn ẹ̀ṣà ọlọ́run lọ́lọ́run máa ń pè dá síbẹ̀ irú ìjókòó báyìí àwọn àfọwọ́ráyè rẹ̀ mọ́ lówó láti ọjọ́ yìí láti ibi ọgọ́rùn ọdún tàbí wọ́n ń gbowó yẹn àwọn kan wọ́n sí mọ́sálásí láwọn alájì wọ́n sì múlẹ̀ kí awo wá a sì mọ̀ pé lágbájá yìí ó sì ṣe òsàdílé ìyá rẹ̀ ó sì ṣe tán yóò sì lóun fẹ́ kó mọ àwọn afọ́ sì yọjú síbẹ̀ kí làwọn wájà wọn àwọn wáyé àwájú àlìjánà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ìdí ìbàjẹ́ ni wọ́n náwó sí lẹ́yìn ó gbé owó odidi owó owó ńlá wọ́n sì máa ṣe lófò ọlọ́run tó wá sàwá tó sàwá tó sànú wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jà ara padà sí ibú ọlọ́run bá ní fàmọ́ ń sọ̀rọ̀ sí àádé náàrí ọlọ́run bá ní gbogbo ẹni tí wọ́n bá yọ ọkùnrin náà kúrò lọ́rùn rẹ̀ zóòzè wọ́n yọ ọkùnrin lọ́rùn rẹ̀ kọ̀ wá wọ náà mọ́ wọ́n wò di hílẹ̀ àlìjánná ta tí wọ́n wá padà wá fi sínú àlìjánná ẹ rí i pé méjèèjì oyè wọ́n ṣe é fún ni wọ́n yọkùn náà kò ní ọ̀rùn ẹ̀ wọ́n wá fi sínú àlìjánná. ọlọ́run bá ní fákọ̀dì ọlọ́run bá ní ẹni ìyẹn òun nìkan ló bọ́ òun ló bọ́ lọ́wọ́ ìyà òun nìkan òun ló jèrè abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọba aláàkọ́mọ́sà yìí okùn náà kò lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà yìí fi àánú rẹ̀ bá wa lò kó wá fún ẹ sínú àlìjẹ́nà rẹ̀ níta ń gbọ́yé nínú àyà yìí òun náà ni pé èèyàn ò lè dáwà àlìjẹ́nà àfikọ́jẹ́ pẹ́lú àwọn ló ṣe kí ni ọlọ́run ọba ló fi sínú àlìjẹ́nà nígbà gbọ́ yé nínú àyà yìí òun náà ni pé kálukú náà ni ó máa ṣiṣẹ́ iná ọlọ́run ọba aláàní kí ẹni tó bá wù sínú náà rẹ̀ fọmọ́nsọ́ sí àní náà ọlọ́run bá ní ẹni tí wọ́n bá ti bọ́kùn náà kú lọ́rùn tiẹ̀ lọ́rùn wà ó dì kílà àlìjẹ́nà tá fòun sínú àlìjẹ́nà fákòtì fáàzì òun gan lọ láti yọrí a jẹ́ pé gbogbo wa ní tá a máa lé àṣeyọrí tó ga jù tí ò sí àṣeyọrí míì lẹ́yìn ẹ̀ mọ́ òun náà ni kéèyàn jáde láyé kó sì dọ́mọ àlìjánà téèyàn bá ti wà àlìjánà gbogbo téèyàn ṣe lé ayé yìí hàn láṣeyọrí lérí ẹ̀ tó dá àlìjánà gangan ní ilé ìsinmi ṣe nílé ayé yìí ní ilé wàhálà ilé ìdààmú ni àwa bẹ́lọ̀ kó fi àlìjánà náà kó fi ṣe ibùsinmi fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wa mal hayatud dunya illa mata'ul ghurur ọlọ́run bá ní iṣẹ́ rílé ayé ìtẹ̀wà yìí ọlọ́run bá ní kò jẹ́ nǹkan kan bí ó bá jẹ́ pé ẹ̀tàn lásán mọ̀tá ìgbádùn al-ghurur tó jẹ́ pé yọkàn máa tàn yín ẹ̀tùbá ẹ̀tùbá ẹ̀tùbá títí kò fi èèyàn dé túbá mọ́ áfilẹ̀ áfilẹ̀ áfilẹ̀ bókù bá ẹ̀rẹ̀ kálukú tara kálukú ọmọ gbọ̀n jẹ̀jẹ̀ omi ọmọ bọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì kọjá máa àti tó padà sí ibi tá à ń ṣe ọlọ́run ní ilé ayé yìí yọkàn máa tàn yín ni o kò sẹ́nìkan tó rí ilé ayé tó wá rí tó wá rí ilé ayé wá rí ilé ayé tán tó bá lọ fẹ́ máa kọ́lé lójoojúmọ́ lọ́wọ́ máa wo òkè bí wọ́n ti ń wo òkè sẹ́wọ̀n pé òkè òkè pọ̀ lẹ́yìn òkè <laughs> wọ́n bá ti wò kán tán ẹ ó ti wò mí ó ti wò mí ó ti wò mí ìgbà tó bá fi wo gbogbo òkè tó wà lókè bí mẹ́ẹ̀ẹ́dógún ládùúgbò yàgbé màláìka kú ọba kan lẹ̀kùn pétó ó lásìkò ti tó bọ́bá ra mọ́tò kan sìn ìgbà tó fi di ọ̀sẹ̀ mẹ́ta ó tún rí mi ọba tún rà yẹn ó tún rí mi sọ́wọ́ akó mọ́tò one hundred sínú ọgbà ni tọ́wọ́ ajá tí yẹn jáde tí wọ́n wò pé èwo ni gùn ó wọ bí ó tún jáde ó tún wọ bí ó tún jáde àníkélódé lójúkò tí mà yìí tí ó gùn bẹ́ẹ̀ bá daṣọ aṣọ lẹ́yìn aṣọ ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìgbádùn ayé wọn ò ní ká má gbádùn láyé ọlọ́run bá aláà kò ní ká má jẹun tó dáa kò ní ká má wọ̀n tó dáa kò ní ká má gun tó dáa kò ní ká má kàn tó dáa àmọ́ gbogbo tí ọlọ́run ṣe fún wa yìí kọ́ má di wa lọ́wọ́ láti wọ àlìjáná ọlọ́run ló fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tó wà ní ayé ọlọ́run ní ẹ̀yin ni mo dá fún ẹ má lò ẹ má fi gbádùn gbogbo téèyàn bá dìmú nílé ayé tí bá ti ń dìyàn lọ́wọ́ láti ṣẹ̀sìn ọlọ́run ọ̀kẹ́ èèyàn mọ́ o ọlọ́run ọba aláàbínú sí yẹn ni o gbogbo téèyàn bá dìmú nílé ayé tó wá jẹ́ pé nǹkan yẹn ràn yàn lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run yẹn ràn yàn lọ́wọ́ láti máa ṣẹ̀sìn a jẹ́ pé eléyìí gangan nìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run torí pé ntọ́lọ́n kẹ́ òun ẹ̀dẹ̀ ntọ́lọ́n bá fi sálì jẹ́nà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá fi wá síbẹ̀ al-hayatul barzakhiya ẹ̀yọ́ máa yá mi má dáa bá dàlmọ́t wọ́n ní kí lọ́kàn lẹ́yìn ikú ìtọ́kàn náà ní ìṣẹ̀mí kan tẹ́ ń pè ní al-hayatul barzakhiya sẹ́rí ìsẹ̀mí yìí òun ló kù tàbá ti dákẹ́ àwa wà ń bẹ̀ títí tọ́lọ́run fi payé rẹ̀ tọ́lọ́run bá wá payé rẹ̀ tán àwa dìde sí ardul mahshar ardul mahshar òun náà ni gbàgede ibi tọ́lọ́run ti dájọ́ kó tó dijọ́ yẹn gbogbo ẹni tó ti kú pátá àwa nínú alihayatul barisakhiya ni náà máa ní barisakun wọ́n wà ní barisakun gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kún sí wọ́n bẹ ní barisakun gbogbo àwọn sahaba wọ́n bẹ ní barisakun gbogbo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wà ní barisakun gbogbo àwọn àfẹ́sì kọ́rùnà àti hamana àti àwọn nàmúrúdù àwọn fèrè àwọn náà gbọ́dọ̀ àwọn náà wà àwọn náà wà ní barisafo àmọ́ barisafo kálukú yàtọ̀ síra wọ̀ tába ti kú lé ayé ìsẹ̀mí barisafo lọ́kàn àlẹ́ àyàtọ̀ barisakhiya wọ́n ní bidayatu na'imi li alil iman gbogbo àwọn tó bá ní iman tí wọ́n ti ṣiṣẹ́ rí yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbádùn fún wọn wọ́n máa gbádùn bẹ́ẹ̀ ìgbádùn tí wọ́n gbà yẹn wọ́n ṣe ń gbà yẹn tọ́lọ̀ bá padà wá gbé wa dìde ọlọ́run sọ wá fi wọ́n sínú gbádùn tó ju ibi tí wọ́n gbà yẹn lọ. alhayatul barsakhiya yìí wọ́n ní bidayatul azabi ilẹ̀ alẹ́ shirki wal ma'asi yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ìyà fún àwọn ẹlẹ́bọ àtàwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ní gbogbo ìyà tí wọ́n jẹ títí tá yóò fi parẹ́ yìí wọ́n máa jẹ ń bẹ̀ báyìí bá parẹ́ tán tọ́lọ̀ bá gbé wa dìde wọ́n wá rí i pé ìyà tó kù tí wọ́n jẹ ó jù tí wọ́n jẹ bọ̀ ó jù lọ kọ́lọ́ mọ́ fi asúnà àwọn ẹni yàrá ọlọ́run sọ̀nà àyà kan nínú Kùránì ọlọ́run ni wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run bá ní ẹ má máa ro ẹ má rò gbogbo àwọn tó kú sójú ogun ẹ̀sìn òkú ni wọ́n o bal ahya wọ́n ń sẹ̀mí bìkà àmọ́ o inda rabbihim lọ́dọ̀ ọlọ́run ọba wọn ní hayatul basakhiyya yursakun tó jẹ́ pé wọ́n gbádùn bẹ́ẹ̀ yursakun ay yatamatta'un wọ́n gbádùn ẹ̀mí wọ́n gbádùn wọ́n wà gbádùn bẹ́ẹ̀ fa títí táyọ̀ fi parẹ́ ìdí òlàmọ̀ táyọ̀ parẹ́ jọmọ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn ọlọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tẹ́jẹ́ pé àwọn ẹlẹ́bọ làwọn ẹlẹ́ṣẹ̀ làwọn wọ́n bọ̀ ìṣàkú àwọn tá a wí yìí wọn ò ṣe Islam tán fi jáde láyé wọ́n láwọn ọlọ́run ròyìn àwọn náà ó ní annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba a wọn láàárọ̀ ghuduwwan wa 'ashiyyan wàyà ọmọ takú musaa tọ́ba wá dìgbà tí àwa palẹ̀ ayé rẹ̀ tọ́ba wá dìgbà tá a palẹ̀ ayé rẹ̀ tá a gbé wọn dìde adéhùlù àlà fìràwọ́nà aṣẹ́dàlà azab a ṣe wá sọ fáwọn ará alẹ́ fìràwọ́nà pé ọyẹ́ ẹ̀ma lọ lè jẹ ìyà èyí tó le ju èyí tẹ̀ ń jẹ bọ̀ tẹ́lẹ̀ lọ èwo ni wọ́n jẹ bọ̀ tẹ́lẹ̀ wọn ìyà sáré ìyà sáré ni wọ́n pè ní alayatul barzakhiya ìgbádùn nù sáré ni wọ́n pè ní alayatul barzakhiya tó bá ní kí ló kàn lẹ́yìn ikú sàárè lọ́kàn sórí sàárè yẹn ìmọ̀ ẹ̀yẹ̀kú na rọ́ọ̀dọ́tà mìíràn yọ̀ọ́dì jẹ́nà àwọn òfuratan mìíràn òfurin náà inú kọ́ jẹ́ ààyè tó jẹ́ pé ẹ máa gbádùn bẹ́ẹ̀ ọlọ́run fún wa ní àyà méjì sìn àyà alákọ̀ọ́kọ́ yín sọ̀rọ̀ àwọn ẹni rí wípé ẹ̀kan rò pé wọ́n kú ni o wọ́n ń gbádùn o ọlọ́mọṣẹ́ ìfàwa náà sínú wọn ayé ẹlẹ́kejì ó ṣàlàyé pé àwọn nǹkan bẹ tí wọ́n ń dáná yá láàárọ̀ tí wọ́n ń dáná yá nírọ̀lẹ́ wọ́n mọ̀ wá bá lọ bẹ́ẹ̀ tọ́bọ́ wá dìgbà táyé parẹ́ táwa gbé wọn dìde àṣà wàá fi wọ́n sínú iná tó ju èyí tí wọ́n ṣe kíni èyí tí wọ́n ń fara kí tẹ́lẹ̀ lọ a jẹ́ pé ìyà ó wà ní bàdìsákù fáwọn ẹlẹ́bọ fìràwọn náà kí ló ṣe tó fi wà ní bàdìsákù níbi wọ́n ti ń jẹ yà ó ní àná rọ̀ bukú àlà ó lè mi ní ọlọ́run ọba ìdá àròbò bìyà ẹni bá ti pèrè lọ́lọ́run ilé jíjà ní bàdìsákù nìyí gbogbo ẹni tó bá ti tẹ̀lé ṣètọ́hùn ilé jìyà nínú bọ̀dùsákù ni gbogbo ẹni tí ọba ti ṣe Islam ilé jìyà nínú bọ̀dùsákù ni sàárè tó dákẹ́ rọ́rọ́ táà ń lọ lẹ́gbẹ̀ẹ́ yẹn kò dákẹ́ bẹ́ẹ̀ o nǹkan ṣẹlẹ̀ o anabi kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn sàárè méjì kan anabi ní yọ àdàbáni ọmọ yọ àdàbáni fi kẹbìrì wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ báyìí o àmọ́ kílá alákọ̀ọ́kọ́ yẹ́mùsì bíi nàmíma òun máa ń sọ fúnfún káàkiri àdúgbò ìmọ̀ lọ lè lè rí èèyàn méjì papọ̀ ànábì ni wọ́n jẹ́ yà lọ́wọ́ nínú sàárè tó ní tó ṣe ẹlẹ́ẹ̀kejì láàyè stẹ́ǹsì òmìnir bọ́ọ̀l tó bá tọ̀ tán kì í tábà òfìrí wáyá láàyè stẹ́ǹsì òmìnir bọ́ọ̀l ìmọ̀ ń tọ̀ bí táwọn èèyàn ti máa ń rí yọ́ tọ̀ lọ́ọ̀kan báyìí ọ̀yọ́ máa rí gbogbo baba gbójú báyìí ọmọ owó ọmọ ọmọ yẹ́ irú àwọn tọ́lẹ̀tì nì àwọn ni wọ́n máa kọ́rù ẹ̀ àwọn ní wa ká lè ó sì kéré parí ìjọba ẹ fi gáàpù kan ẹ fi segin ni ẹ fi ní lọ́tọ̀ọ̀tọ̀ torí pé ẹni tí máa ń tọ̀ níbi táwọn ti tọ̀ nígbọ̀rọ̀ wá rí báyìí kí ni palẹ̀mọ́ wa tá a fi ní jìyà sáré nǹkan méjì náà lálẹ́ mójútó àlèyímán wal amalu salih kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè wo ìmánì wá sí ọlọ́run ìgbàgbọ́ ènìyàn òfin ní jẹ̀yàn nù sáré ẹlẹ́ẹ̀kejì òun náà ní iṣẹ́ rí bọ́lọ̀ bá ti sànúyàn téèyàn bá ti bọ́ nínú ọ̀jàgà méjèèjì yẹn ọlọ́run wọ sànúyàn nínú sáré lẹ́yìn náà èèyàn wà lọ́lẹ́wà jẹ́nà pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run bàbá kan yẹ́ dídú lè kọ́ ọ̀rọ̀ bí i fàdí yá amalan salihan ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ yá máa ṣiṣẹ́ rí kí ni wọ́n sọ lẹ́yìn mi wọ́n ní tó ń ṣe lọ́wọ́ yìí náà wọ́n máa sọ lẹ́yìn sọmọ pé àṣírí rògbò ní tó ń ṣe lọ́wọ́ yìí òun náà ni wọ́n máa sọ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run lẹ́ni tí ó fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ máa ṣiṣẹ́ rí ọwọ́ àfimọ́jẹ̀mú kan sí ọ ní wàlá yushrik wàlá yushrik bí ibadati rabbihi ahada àmọ́ o bó ṣe kó ṣiṣẹ́ rẹ tó kọ́ mọ́ ṣẹbọ o ìtumọ̀ ní pé tó bá ṣẹbọ iṣẹ́ rẹ yẹn ò ní wúlò fún un ẹlẹ́bọ tí ń bòyàn lómi ẹlẹ́bọ tí ń fòyàn lásọ ẹlẹ́bọ tí ń fòyàn lówó ẹlẹ́bọ tí ń sokùn ẹbí pọ̀ ẹlẹ́bọ tó jẹ́ pé ẹlẹ́bọ ni ìsìn wa máa ń dásí ọ̀rọ̀ lù ìmọ̀ ṣàkíyèsí ìmọ̀ ṣàkólé kan lérí ọ̀rọ̀ àwọn èèyàn ó dásí yàrá ti bàbá rẹ̀ àwọn èèyàn ṣeré lábẹ́ ọ̀dálẹ̀ kólẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn jáde lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ó níjọ sẹ́rí gbogbo dáadáa tó ṣe yẹn ó ṣe wàhálà lérí kéwú tó bá ti kú òní bá kankan nínú fáìlẹ̀ ọlọ́ni làyín dá ṣọ́rákítá làyá àbàtọ́ ná àmàlùkà ọlọ́ni tó bá ṣe bọ́ gbogbo sẹ́rí rẹ tó ṣe ẹ̀bọ́ sì bàjẹ́ kí ni wọ́n ń pè lẹ́bọ̀ kágbẹ́bọ̀ lérí ta mẹ́ta ilà wa gbà pé ẹbọ ni ààrẹ ẹbọ náà ni o kùrùbáàni ni wọ́n ń pè kùrùbáàni ẹni tí ń sin gbẹ́lẹ́ kí ní ṣe jàmá ẹ̀dá mi lóhùn ẹ̀dá kù ẹbọ ní ṣe ẹni tí ń sòkùn tajà kí ní ṣe jàmá ẹbọ ní ṣe ẹni tó sòkùn kọ́mọ́dì kí ní ṣe jàmá ẹbọ ní ṣe ẹni tí ń wo yẹ̀pẹ̀ kí ní ṣe jàmá ẹbọ ní ṣe ọlọ́run ní ìdàmọ̀lẹ́gẹ́ ìbò láà ọlọ́run bá ní kọ̀kọ̀ òun nìkan lòun ní o ọlọ́run lòun mọ́ tọpamọ́ pátá aláàláhù pé a mọ̀ yòṣìkún ọlọ́run bá ní sọ ẹfẹ́ bá mi kẹ́gbẹ́ bí kọ̀kọ̀ ni èmi nìkan mọ́ mọ́ ẹni tí fi nǹkan kọ́lé kí ní sí jama ẹbọ ẹni tí rìn nǹkan mọ́lẹ̀ kí ní sí jama ẹbọ torí tí wọ́n pè lẹ́bọ̀ ni pé ja'alu shariki lillah fima huwa min khasa'isillah gbogbo nǹkan tá a mọ̀ bá ní máa ṣe káwá wà lọ́dọ̀ ntọ́lọ́ndá ipò ló ṣe é ẹni rò bukọ wálé ń sojàmá tó lọ́n fẹ́ fi sògùn owó ẹ̀pin tí sọ ni pé òun fẹ́ kó bukọ sọ̀hún dolówó ẹni ràdàbà tó fẹ́ fi sògùn sọ èyí tí sọ ni pé òun fẹ́ kádàbà sọ̀hún tàbá wá gbé wọnú ìsìlámù tá nàbí mú wa kí láàmú pé ẹ̀bọ̀n ọlọ́ni wà kọ́ ọ̀dọ̀ bukú mu dàún ní astajib lakum ọlọ́run ẹ pè mí gbogbo tẹ́ bá ń fẹ́ ẹ̀ pè mí èmi ọ̀dà yín lóhùn ọ̀hún á pé ọlọ́run mọ́ ọ̀hún á lọ lè bá ẹ̀dá ọlọ́run ọ̀hún mọ̀ pé kìrìẹ́tọ̀ ojú kìrìẹ́sàn lọ kìrìẹ́tọ̀ làlá àlẹ́kálẹ́kù gbogbo tó kù nítọ́lọ́ dání àlẹ́kálẹ́kù bá yìí náà àlẹ́kálẹ́kì wọn lọ́lọ́run wà lọ́tọ̀ báyìí gbogbo tó kù pátá ọ wà lọ́tọ̀ ló sì lé sàkàbẹ́tì lè hí ṣẹ́yì ọlọ́run bá ní kankan báyìí kò dàbí òun ọlọ́run ẹja fẹ́ bọ́lẹ̀ o ètò kù lẹ́yìn ikú òun náà ní ìyà fẹ́lẹ́ bọ̀ ẹja dínmàdùá tí wọ́n bá bá oògùn kan lọ́wọ́ mùsùlùmí oògùn òwòsàn ni ó jẹ́ bí oògùn orí fífọ́ inú rúnrún oògùn làpálàpá jẹ̀díjẹ̀dí eléyìí ń da ọlọ́run gan lọ́kọ́ ní á lò ó ní fi ìṣèfà olè nas ọlọ́run ní ẹ máa ń lá oyin ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ta ló fi ìwòsàn sínú oyin ta ló ní á oyin tọ́ ajẹ́gbọ́lọ̀ gan lọ́kọ́kọ́ fún wa ní ìyọ̀ǹda pé ẹ máa lo oògùn ìwòsàn àmọ́ oògùn ẹbọ ọlọ́run bá ní wala yushriku bi ibadati rabbihi ahada ẹni bá fẹ́ kú dáadáa ìbáadà tó bá yẹ ká fún ọlọ́run la yushriku ahadan bi ibadati rabbihi kò gbọ́dọ̀ mélòó míì kó tó wá fi ṣẹ́gbẹ̀ rẹ̀ kó tó máa fún ẹni yẹn náà nítorí kó fún ọlọ́run eléyìí bá ti kílẹ̀ sí wa èèyàn ti ní àtibọ̀tán dáadáa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo iṣẹ́ tá ń ṣe yí pátá àmọ́ wá béèrè àna ọlọ́run ọba kù ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wa lọ́mọ àlìjẹ́nnà kọ́lọ́mọ́sà wa lẹ́yìn lọ́mọ àná tí wọ́n bá ní kí lọ́kàn lẹ́yìn ikú òun náà ni sàárè sàárè yẹn ọ̀nà méjì ló pín sí àwọn kan ń dààmú àwọn kan ń gbádùn àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ bọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rí ọlọ́wọ́n bá aláwọ̀ ṣe kí ni yọ́ máa kẹ́ wọn bẹ̀ ṣẹ́rá àwọn tí wọ́n ṣiṣẹ́ rí táwọn ṣẹbọ tí wọ́n ò túbá iṣẹ́ rí tí wọ́n ṣe yẹn kò ní bá wọn wọ sàárè yìí nítorí pé ẹbọ yẹn ti bá ṣẹ́ rẹ̀ yẹn jẹ́ ká tó kù ní ilé ayé àwọn ìyẹn tẹ́ bá ti kù nílé ayé àwọn lọ lè wọná gbére wọ́n kọ̀ kó jìyà sàárè lẹ́yìn náà wọ́n sọ̀rọ̀ lè wọná gbére kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ lọ́mọ náà o. òfin máa yẹn tẹ́fọ̀ bí ìlú méjì àwọn òkú wa tí wọ́n wá ń kú tí wọ́n ń lọ yìí àwọn nǹkan wo ni yóò máa ṣàǹfààní fún wa kí làwọn ojúṣe wa fáwọn òkú wa bàbá rẹ ti lọ ó ìyá rẹ ti lọ ó wà ní bàdìsákù ìyàwó ẹ̀ ti lọ ẹlòmíì ọmọ ti fi kú sàgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ ti lọ kí ni ojúṣe ọ̀gá rẹ̀ tó ṣe wàhálà tó kọ lẹ́kọ̀ọ́ àfáà rẹ̀ tó kọ ń kí wọ́n ti lọ kí ni ojúṣe àwa tá a kù fáwọn tó ti kú wọ́n ní tẹ́nìkan bá ti dákẹ́ láàrin wa wọ́n ní ojúṣe wa òun náà ni pé kábò láṣìírí ká ló lè wẹ̀ káfàṣọ sí la tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kèfèrí ńkọ́ àníwẹ̀ láyò kẹsàlì wala yukaffan wala yusalla alayhi wala yuqbaru fi maqabir almuslimin tó bá ti jẹ́ kèfèrí ló bá kú ìbájẹ́ ìyá rẹ̀ ìbájẹ́ bàbá rẹ̀ ìbájẹ́ ìyàwó ìbájẹ́ ọkùnrin ìbájẹ́ àfà rẹ̀ tó láyé mọ́ ilé mọ́mù tí ń kú sípò kèfèrí nílẹ̀ Yorùbá fún rẹ̀ lọ́sọ lérí mímbà rí ó láwọn ṣe gbé awó wọ́n náà wá kan wọ̀ wẹ́gbẹ́ kan wọ̀ èyí ni kò nídìí ká máa tó bá ti ní bàbá mọ́mù kú pẹ̀sẹ́ tí ó débẹ̀ bàbá rẹ̀ kú ó kú sínú ṣọ́ọ̀ṣì Christianity ní ṣe ẹ̀kan yìí sínú koto ní nígbà tí Abu Talib gun ebi Ali lọ lè bá anabi ó ní ìrà anabi èwo ló tún kàn báyìí anabi ní tọ́kàn náà ni pé ya Ali wari abak lọ lè bo bàbá ìmọ̀lẹ̀ lókun kò sí nǹkan kan mọ́ anabi ò pàṣẹ kan wẹ̀ ọmọ tó sí la lọ lè bo mọ́lẹ̀ lànàbì sọ kọ́ mọ́ bá márùn bí kẹfẹ́rí bá kúnú ẹbí tàbá rẹ ni tí ó sìn inú àwọn yòókù rẹ̀ tẹ́jọ́ ń ara bọ́kàn bá ti kúnnú wọn ànílé bẹ́ẹ̀ ọlọ́run wala tusalli ala ahadin minhum mata abada wala taqum ala qabrihi ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́ nìkan nínú àwọn tó bá ti kú sínú ẹ̀sìn mi ẹ ti gbọ́dọ̀ dúró etí sàárè wọn ẹ gbọ́dọ̀ kí ni sún wọn lá ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún wọn ọkàn lọ lè kí wọn lé wọn pé wọn kó ara kù bó bá sì débẹ̀ ó ní ọlọ́run ó fi wọn sáàyè wọn ọ ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ kọ́lọ́hún jí wọ́n mọ̀nà àwọn ìyàwó rẹ̀ kọ́lọ́hún ọkọ jí wọ́n mọ̀nà ọ ṣàdúrà fáwọn amẹ́ni tó ti kú kò jẹ́ ọládùúrà mọ́ bọ́bá mi ti ṣe ń lọ yẹn kò ní rọ́lọ́hún kálá innahum àrọ́bì yawma idhin lam hajubun ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí kò sí ìtí òrí èmi ọlọ́run nínú gbàdùn tó wà karim òun ni kéèyàn orí ọlọ́run ju àlìkíyàmọ̀ kéèyàn orí ọlọ́run nínú àlìjẹ́nà á ọlọ́mọsá fèmí náà sínú wọn kọ́lọ́n fèwọ́n náà sínú wọn àmọ́ ní ayé ń bí bí sẹ́wọ̀n kan bá lọ́n rọ́lọ́ ẹ̀rọ nípa o ọlọ́ni látò lè rí kólú absar wọ́n wà yòdè rí kólú absar ọlọ́run bá ní kò sí ojú tó lè rí ọlọ́run àmọ́ ọlọ́run bá ń rí gbogbo ojú ṣẹwárí ni pé kẹ wá pérò kẹ kírun sí la ṣe rí èrò èrò èrò kérò pọ̀ ojúṣe wa ni fáwọn bàbá wa táwọn bàbá wa bá ti dákẹ́ wọ́n náà sọ fáwọn ọmọ rẹ̀ pé tàyí máa o mo lè dákẹ́ ẹ pèrò kọ́pọ̀ o ẹ wá dákun àwọn tí wọ́n ní imán ní ẹsẹ̀ kí ni ní ẹ pè torí ẹni tí ò ní imán oye àdúrà rẹ̀ ò ní gbà tẹ́lẹ̀ ló ti jẹ́ pé wọ́n wo bí tọ́mọ rìn sí ó wo àwọn ọ̀rẹ́ tó ní ó sì wo àwọn ìjọ tí tọ́mọ ṣe kí ni tọ́mọ rìn pẹ̀lú wọn bọ́ bá ti kú àwọn náà ni wọ́n wá kí ni sí bẹ́ẹ̀ bá ti kú sí inú ẹgbẹ́ àwọn sì àwọn oníṣàkì wọ́n yọjú ọlọ́wọ́ tó wá sí rẹ̀ pé a ah, àti ìṣe mùsùlùmí kálukọ́ sì wàá máa tó ń ṣe láti jọ ní tó ṣe ń kọ̀rọ̀ tẹ́nì kan ọmọ ọlọ́wọ́ padà tu yá lọ lè yọra kó mẹ́ bọ́ba ṣe bídíà àwọn bídíà náà ní ọ̀pọ̀ bọ́ba ṣe súnà àwọn ní súnà ní ọ̀pọ̀ ànábì wá sọ̀rọ̀ kànábì ni mami rajulin mayyitin fayakumu fayakumu ala janazatihi arba'una rajula ànábì ni arákùnrin kan tó bá jẹ́ mùsùlùmí tó bá fi kú a wá rí àwọn ogójì àwọn àwọn èèyàn tí wọ́n kírun sí la la yushrikuna billahi shay'a kò sẹ́ni tí ń ṣẹbọ nínú gbogbo wọn illa shafa'ahumullahu fi àbíkọ́ lọ́wọ́ bá aláwọ̀ gba ìpè tí wọ́n bá ṣe ìpè ìpè ọlọ́run bá gbà ọlọ́run bá ṣàánú ẹ ọlọ́run bá fẹ́ríjì anábì ní àbíkọ́ lọ́wọ́ bá gbà ọlọ́run bá aláwọ̀ yọ gbàdúrà àwọn tí ò tí wọ́n kírun sí la níbo ló ti wá rí fọ́ọ̀tì ládùúgbò yín àwọn tí èsè bọ tí èsè gbẹrẹ tí èpọfọ tí èlànkan tí èlẹbọ ẹja lẹbọ ọmọjọ yin tí èwẹsẹ ayé ọsẹ àjẹ ẹgbọ̀tẹ́ àwọn kan máa sọ̀rọ̀ kan lẹ̀ yorùbá yìí wọ́n ní ẹ̀ríyàn tí wọ́n máa fúláṣí ẹ̀yìn pè lẹ́lẹ́bọ mo ní sílẹ̀ yorùbá ń bílẹ̀ tó sọ yẹn èyí ó kò níbi títí ń bọ̀ gún sí yóò sì lè sáwọ́ mọ́kà yóò sì lọ mọ́kà yóò sì dé èyí ó kò níbi títí tọ́ṣẹ títí ń tọ́pọ̀ lé nǹkan yóò sì jọ jímà yóò sì wẹ̀ yóò sì wá jímà ṣé kò sílẹ̀ yorùbá ẹ wá ń sọ pé èèyàn wá mọ́sálásí ẹni ẹni kèfèrí ni ẹni mọ́yé tálukú lọ́mọ tó wà nú ẹ̀ àwọn ọmọ náà fi kún náà àwọn náà darapọ̀ máwọn sàhábà lásìkò ànábì kọ́lọ́hún tó júwe fún ànábì pé eré léyìí mọ̀náfìkì ni eléyìí mọ̀náfìkì ni eléyìí mọ̀náfìkì ni wọ́n kàn wá ń kírun ní kèfèrí ni wọ́n àwọn ọmọ mọ́lẹ́jì wọn mu ìlà sọ̀lá ti kọ́ mu kùsàlà tọ́wọ́dásìkò òrun wọ́n <laughs> kọ́lọ́ mọ́sọ̀ wá ní mọ̀nàfíkì o alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ojúṣe wa fáwọn òkú wa kìí sòkú lọ́wọ́ máa pọ̀ fẹ́ ṣe ọ̀daràn ọ̀daràn ọmọ ní sòkú bàbá ẹ̀ ọ̀daràn ọmọ ní sòkú ìyá ẹ̀ ó pe àwọn èèyàn tí wọ́n kírun sí la tí wọ́n pọ̀ ẹlẹ́ẹ̀kejì àdàhábò bíi ilẹ̀ lùmọ́kọ̀bàrà gbé odi tẹ́ pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba àwọn bàbá wa ìtẹ́ ti wà nílẹ̀ yìí ìtẹ́ wà alhamdulillah gbogbo àtà tí nítẹ́ nílùú wa àìláṣeyọrí ẹ̀já lè wátẹ́ ìtẹ́ àǹfààní rẹ̀ pọ̀ á gbókò wà lọ sí tẹ́ kọ́dà bí bàbá rẹ̀ ní ibi ní ẹsẹ̀ mísì ẹ̀ní dáhùn wàsíyà tó bá ti tako tànínábì ẹ̀sìn báyìí lẹ́yìn mi tó ti tako tọ́lọ́hún ẹ̀ní lò ẹ̀ní lò ẹ̀ní dá torí pé kẹgbẹ́ lọ́tẹ̀yìn ibẹ̀ ni orí wà ẹ wà sí ń ṣitẹ́ ẹ̀ ń bò mọ́lẹ̀ tán ẹ̀ ní ti lọ ẹ̀ dùn bí ìṣẹ́jú márùn-ún bí ìṣẹ́jú mẹ́wàá létí sàárè ànábì ni istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fáwọn ayé ayín tó wà nínú lẹ wasalu lahu tathbita ẹgbẹ́ lọ́nkọ́lọ́n fẹnu rẹ̀ lẹ́nà fàyínà wọlé àná yóò wọ́n béèrè má rabbuka ta ni ọlọ́run ọba tí wọ́n ń sin láyé wọ́n má dinuka ẹ̀sìn wọn ni wọ́n ń sìn wọ́n má nabiyuka anábì wọ́n ń tẹ̀lé tọ́ba yìí ní Allah ni Muhammad ló tẹ̀lé Islam lẹ́sìn wọn ó firi wọ́n bẹ̀rẹ̀ gbádùn ọ kọjá pé èmi náà ha tí bá ti dínú sàárè ìdílé kan wí ni irọ́ o bọ́ọ̀ bá gbọ́ lọ́gbọ́ lè rí wí tọ́ọ̀bá tó ń gbèsè mí gbọ́ yàtọ̀ sẹ́sì Islam tó tún yọ lọ́bẹ̀ ó lè rí wí tọ́ọ̀bá ṣe súnà anábì ó lè rí wí ọkàn rò pé kákàtọ̀ pé anábì là irọ́ o rọ o nítorí fẹ́ sọ yẹn yóò ní í ṣe pẹ̀lú tó ti bá sábà nígbà tó wà láyé tó ti yusuma kèsì pé wọ́n àwọn èèyàn kan yàrá ọkàn wí tó àti wù ó lè rí wí àdábì fi ní àwọn kèfèrí àtàwọn tí yóò ṣe ẹlẹ́sìn islam tí wọ́n bá béèrè háà làwọn sọ háà háà láàdìrì èmi ọmọ o èmi ọmọ kankan wọ́n sì pé lóòótọ́ pé kọ́ wá mọ̀ lóòótọ́ gbà tó wà láyé kọ̀ lọ wọ́n wà nínà ní òdùrọ̀ òdúró yẹn ọlọ́run nìkan lọ́wọ́ bó ṣe rí wọ́n gba gbà wọ́n ní gbogbo tọ́lọ̀ dájọ́ gbọ́ lẹ́yìn ọmọ èèyàn àtàjànú nìkan ò ní gbọ́ bó ṣe lẹ́yìn gbà ń báyìí oyé ọbẹ̀rẹ̀ wàhálà nìyẹn títí táyọ̀ fi parẹ́ lẹ́yìn ọdún mélòó láyọ̀ parẹ́ lẹ́yìn ọdún mélòó al-ilmu indallah bóyá one billion years ló kú báyìí ẹnìkan kọ́ mọ̀ ní ti ń one trillion years ló kú ẹnìkan ẹ wá wo bó ṣe gùn tó bẹ́ẹ̀ ni ọmọ wa máa ń sọ́fà títí tọ́lọ́run fi parí rẹ̀ tọ́ba wa jẹ́ ni tó jẹ́ pé ó dúró déédéé wọ́n fi wọ́n fi wọ́n fà á ó lálá nìkan náà ni ó sì ń sin lọ́hùn ó sì ń wáre yẹ wá wà ní gbádùn títí táyọ̀ fi parẹ́ kọ́lọ́mọ́sá fi aṣọ àwọn ẹni rẹ̀ tàbá ti wá kú òní tẹ́ gbogbo wa máa wá dá sàdúrà fún lọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe jòkólẹ̀ ìta jòkólẹ̀ nínú ẹ̀sìn Islam ìwé ìjòkó bẹ́ẹ̀ ilé olókùú ìpè kí ni wọ́n ń ṣe lọ́ọ̀kan wọ́n lẹ́nìkan kú àwọn tó wá jòkólẹ̀ kí ni wọ́n ń ṣe ìwọ kí wọn ọ̀pọ̀ ìdá tọ̀hún náà kí wọn yọ̀pọ̀ ìdá tọ̀hún náà kí wọn yọ̀pọ̀ ìdá ọmọ wa ṣàdúrà fún gbogbo àtọ́ba tí rántí rẹ̀ àdúrà ń bókú bá a ṣe ṣàdúrà òun náà ni ń fa áwọ̀ láàrin wa àdíjá kú àbí àdíjá kú nígbà kú bó la nẹ́bí ṣe sòkú ẹ̀ àwọn ọmọ ànẹ́bí kú lẹ́yìn náà kú ó mọ̀ kò àbí rò lòkọ́yà kú omu kòtùmù náà kú bóòlù ànábì ti sòkú wọn nígbà ànábì ti sin wọn sí tẹ́tán ó ti parí sí tẹ́ ló sì jẹ́ pé nílẹ̀ Yorùbá jọ mẹ́ta ni jọ méje ni forty one days ni ọdún kan ni ọgbọ́dún keje kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú tẹ́lá ọlọ́ kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn bàbá wọn ní ká máa là á mọ́lẹ̀ kó sì máa fọ́ síbẹ̀ àbí ọmọ fọ́nká kálukú ọmọ wa mú títí ẹ̀ sọmọ pé gbogbo tó bá ní káṣí tàbá ti pè lẹ́sìn nígbà náà kírun sí anábìnrin sọ́lù kàmára ayé tó mọ́ ní sọ́lì anábìnrin kírun bí ó ṣe kí ó lè ta àkókò àni mọ̀nà síkà kù hajj mo ṣe yìí bí mo ṣe ṣe náà nìkan yìí náà ṣe bóòlù anábìnrin ṣe sọkú ọ̀rọ̀ yẹn ọ̀fà wàhálà wọ̀nyẹ́ kan pé àwọn afọ aládùúgbò pé ẹ wá ṣàlàyé bá anábìnrin ṣe kírun tó ti sọ́tán ẹ wá ṣàlàyé bá anábìnrin ṣe òkú ẹ wá ṣàlàyé bá anábìnrin ṣe hajj tó bá ti ṣàlàyé nígbà gbẹ̀mí wa ló fi di ọ̀nà sí wa lọ́rùn nígbà tó di pé à ń sòkú láti gbà yẹn ni wàhálà ti dé wàhálà alákọ̀ọ́kọ́ òun náà ni pé òkú òkú wà níbẹ̀rù ọlọ́mọ bá ń ṣe sòkú yẹn láàmú ṣe kíni ìlàmọ̀ràn torí oore kan tá a fẹ́ rí mbẹ̀ bóyá popularity pé ó sẹ́yìn ìyá rẹ̀ ó sẹ́yìn bàbá rẹ̀ àbí torí owó tá a fẹ́ ṣe kíni tá a fẹ́ pa wọ́n ti òkú lẹ̀ báyìí àfọ́ọ̀mọ́ béèrè pé àwòdà àwọn ọmọ ẹ̀kọ́ ló fẹ́ fẹ́ òkú tẹ́yìn ó tí ó rí níjọ́ òun tọ́jẹ́ pé oṣù kan ara yóò sì máa gbà tẹ́yìn ọ̀rọ̀ tó yẹ pé ẹ́ ìjọ ìjọ ni ọkàn mi ní ọlọ́run ọ̀rẹ́ mi lọ́lọ́ yìí àbúrò mi lọ́lọ́ yìí ẹ̀mí ti lé ẹ̀mí ti lé látara ìwàkuwà látara ẹ̀rọ ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tún kan ọ̀rọ̀ táwọn àfáà yìí mà bá ń ṣe ṣùgbọ́n àwọn jọ̀lẹ̀ ọlọ́mọsá jáwá ní òṣèrà gbogbo wàhálà wà lọ́wọ́ wàhálà wàhálà lẹ́sà aládàn lẹ́dín àwọn òṣìṣẹ́ iléhìn wàhálà lẹ́sà aládàn lẹ́mùsẹ̀lẹ̀ ọlọ́run ni a béèrè lọ́wọ́ àwọn afá àwọn ìnábí ọlọ́run àtàwọn afá tó rọ́ lé wọn a béèrè ìpè ṣàlàyé ọ̀rẹ́ sí fáwọn èèyàn náà a béèrè lọ́wọ́ àwọn tá a sọ fún ìpè ẹ̀yìn kápẹ́tà bíríkìlà wọ́n sọ àbí náà nípa àdúrà ìbókú àwa e, kàfàrà rẹ̀ yóò di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́ torí ẹjọ́ bá ti pẹ́ ọlọ́run bá nírọ́ kí ni ọmọ jẹ́ ẹ máa jẹ́ kèfèrí ọlọ́run ni wọ̀kú rọ́bì rahamuhuma kama rabbayani sughira àdúrà ọlọ́run ni máa sọ wọ́ ọmọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dààmú púpọ̀ máa bẹ̀mí kí ń kẹ́ wọn bí wọ́n ṣe kẹ́ náà nígbà tó wà kékeré àwọn ti lọ́nsìn máa ṣàdúrà fún wọn ọlọ́run wọ́n lẹ́bí nàjà omi bá dìhìn yẹ̀kùlùn ọlọ́run láwọn kan ní àwọn ẹni rẹ̀ àwọn òde lẹ́yìn àwọn ẹni rẹ̀ ṣáájú rọ́bà náà wọ́n mọ̀ wá sọ pé wọ́n ọlọ́ igi fèrèlà náà fèrèjì wa wọ́n ní ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn ọmọ ìyá wa táwọn náà ṣáwájú wa pẹ̀lú gbàgbọ́ bá wa fèrèjì àwọn náà àdúrà ń àbí òbòkù jama àdúrà ń bòkù anábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tàn assalamu alaikum ahla diyar ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí ilé lànà pípé dárú dàrá ní diyar àlàáfíà ọlọ́kọ̀ mọ́ bá yín o a jẹ́ pé ilé wa permanent houses wa ò ní itẹ́ eléyìí tá a wà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa dá ń gbé yẹn àákàn gbé bẹ̀yẹn fásitì kọ̀ọ̀kan díẹ̀ àsìkò díẹ̀ ànábì oyin àlàáfíà kọ́ ọmọ bá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí mínàlí mọ́mí nínú wọlé mùsùlùmí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùmí ní òdodo mùsùlùmí òdodo wa inna insha allahu bikum lahikun àwọn náà ń bọ̀ wá bá yín o ànábì ní máa ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ tẹ́ bá ti kọjá ń tẹ́ àbẹ́ gbòkú lọ tẹ́ àǹfààní ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tẹ́ ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tí ọmọ jẹ nìyẹn gbogbo àti wọn ti ń gbòkú lọ tẹ́ wọn máa ṣàdúrà fún àmọ́ wọn kàn sí wọn sẹ́yìn ilé àgbàlá àgbàlá kọjá ń bẹ̀ wọ́n sì wọ́n síwájú ilé àwọn èèyàn ń tọ̀ síbẹ̀ ẹ bá rí báwọn ṣe ń ṣe sàárè kọ́dà bí yorùbá gbọ́ ayé àtàdísì èèyàn sọ pé ẹ̀dá kan máa sinmi sílẹ̀ o lẹ́kọ̀ọ́ ti wá ń bẹ̀ lọ́wọ́ alẹ́ wọ́n máa ń tẹ́lí síbẹ̀ tí wọ́n gbà tí wọ́n máa sùn bẹ́ẹ̀ àwọn èèyàn bára wọn sùn bẹ́ẹ̀ àwọn sàárè tó wà ní kọ̀rọ̀kọ̀rọ̀ agége wọ́n wá ń tẹ ọmọlẹ̀ lọ́wọ́ ń tẹ ọmọlẹ̀ bọ̀ ó sí láàrin àwọn yòókù rẹ̀ tí wọ́n ti máa ṣàdúrà fún ojoojúmọ́ olùsìn ni àlàáfíà ọlọ́run máa bá yín o ẹ̀yin tẹ ojú olùgbàgbọ́ òdodo tẹ wà ń bí o ànábì ní kí máa ṣàdúrà fún wa nasalullaha lana wa lakum al-afiya àlàáfíà ọlọ́run máa bá yín ọmọ bá wa náà lọ́mọ ti ṣàdúrà yẹn tán àdúrà yóò bò yín dàrú ànábì dìde ńjọ́ kan lóru ọba lọ sí bakayin algarkad ìtẹ́ ńlá kan ni ìyàwó aisha ọ̀dọ̀ ànábì lọ́wà ànábì wà lọ́dọ̀ rẹ̀ ọwá dìde ọwá ní bàrí rà pé kọ́ ló bá wọn tọpaṣẹ ànábì ìbò lànábì lọ mo lérò pé ànábì lọ ọ̀dọ̀ ìyàwó mi ọba rí pé ànábì ń bọ̀ láti ìtẹ́ ìtẹ́ òjìnà sílé ànábì wa ni ọlọ́run ló gbé mi dìde ó ní kí n lè ṣàdúrà fún gbogbo àwọn tó wà nítẹ̀ ìtumọ̀ ni pé àmọ́ ń ṣàdúrà fókù lẹ́yìn náà tó mú jáde mẹ́ pé ìtẹ́ da kádé tẹ mùsùlùmí tẹ́bá ti wá gbókùnrin tẹ́bá ti gbé lọ tẹ́ tẹ́bá ti sin tán tí wọ́n ti ń béèrè pé ìjọ ni gbogbo ọ parí ìjọ níjọ́ mẹ́ta ó ní kò sí ìjọ mẹ́ta ìjọ oníjọ́ méje ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àràkọọ́lẹ̀ fún ẹ̀sìn wa ìjọ kátó wá pé ìjọ mẹ́jọ kátó wá pé ọdún kan àbí wọ́n wá ń yí ẹ̀yìn rẹ̀ padà láwọn ọdún tán ti máa ń yí padà a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nínú aburú yẹn ọlọ́run ni ó sí nílùú wata wáyé kọ́lọ̀ bọ́sà ìsàlẹ̀kùn ìmúdóṣinṣin wa léde sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ̀dọ̀ òde nìyí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn pàtàkì wájú kúrò ní tẹ́ ó ti parí síbẹ̀ nù ní tó kù ni pé ká lè mójú tó gbèsè tó kù ṣe kí ni tó kù jẹ kì í sàwọn aláàmà lọ lè sunkún màálù àwọn ìlú kan bẹ tí máa ń sunkún tí ń gbàdá dálẹ̀ báyìí kì í ṣe pé wáyà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ń ronú bó ló ti fẹ́ rí owó tó fi ṣe kí ni tó fi sògùn tó pé òun náà ti dájọ òun náà ti fẹ́ gbàjọ ó ti bá wọn ṣe ń jẹ̀bú ó bá wọn ṣe ń lọrin bá wọn ṣe lẹ́kọ̀ọ́ ó ní bí wọ́n kọ́ sí ipò tí ìyàtọ̀ náà bá kú òun náà ṣe kí ni òun náà lè gbàtọ̀ òun náà ọlọ́run ṣe sàrà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀wà ọwọ́ ọ̀rọ̀ àwọn sẹ́yìn pé tí ìmọ̀ sàrà fún alibáraǹsì ẹ̀hẹ̀n èyàn nílùú tí kankan lọ́dọ̀ ẹ̀ mọ́ ìjẹ́ pé sàrà ni pé tó fúnyàn nítorí ọlọ́ ọwọ́ fúnyàn ní sàrà ọwọ́ àtúgbà kankan lọ́wọ́ ń tọ̀ ń padà òun jẹ màálù ìwọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ṣé sàrà ni ẹ ìwọ́ tó ń tanra rẹ o ò ṣe sàrà ọ̀ kàn ń ṣèrànù àbó ń ṣe bísínẹ́sì kátó wá pé àwọn tí wọ́n tí wọ́n ń jó tí wọ́n ń lùlù àwọn tí wọ́n ń jó tí wọ́n èyàn ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ ń bẹ nínú òkùnkùn ń bẹ lábẹ́ pákó àwa jó àwa ń lùlù àwa wọṣọ tuntun eré yẹn ò pé torí yẹn bá pé èyàn mọ̀ pé tọ́kàn kọ́ yẹn nítọ́kàn ni pé bàbá yìí ṣé bàrìsákù tó wà yẹn ṣé ó wà láàrin àwọn tí wọ́n ń gbádùn ni àbọ̀ wà láàrin àwọn tó ń ṣe kí ni tí wọ́n ń jìyà ibi tọ́lọ̀ yẹn ti bàyàn lẹ́rù ni pé ẹ̀rí ta ẹlòmí ẹ̀ ní rínú rẹ̀ ẹ̀rí ta rẹ̀ ní rí kọ̀kọ̀ rẹ̀ ẹ̀yìn ó rò pé à ọ̀yẹ̀ kọ́ máa gbádùn nísìnyí jìyà torí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí ó ti karabọ̀ tẹ́yìn ọ̀sìn kínní tẹ́yìn ọmọ ẹlòmí lẹ́sìn rò pé ní burúkú ni kọ́jẹ́ pé ó kù díẹ̀ tí ó fi kú ó ti túbá ẹ̀yẹ́ kan láti ilẹ̀ kọ́lẹ̀ ní mọ́sàdúrà mu ó sì ń bẹ nínú inú kẹ́ ọlọ́ ìgbà tẹ́yìn wa mọ ibi tó kù yẹn wà sẹ́mọ̀ pé èèyàn gbọ́dọ̀ wọ́sọ tuntun níjọ ọdún à ń sin nìka à ń sin ìyàwó à ń kó mọ ìlàwọ́sọ tuntun níjọ ìdì níjọ jimá ìfẹ́ ilé eléyìí ó kílẹ̀ àdísí wà lérí ẹ̀ kọ́dà ọ̀bọ̀ kọ́ lọ́mú ipé tẹ́lẹ̀ máa ń ṣèyàwó fọmọ téèyàn ń gbọ́mọ lọ́lé ọkọ káwọ́sọ tuntun ìjọ wàlímà ìjọ ọkọmọ téèyàn wọ́sọ tuntun ìjọ yídì ìjọ jímà á mọ̀ pé ìlú ńlá ń ṣe kí ni bóòlù yóò ṣe wọ́sọ tuntun torí pé nìkan kú àṣà yẹn ó wá láti inú àṣà àwọn kèfèrí ni lọ́wọ́ ní Islam kìí ṣe tí mùsùlùmí bá wọn ṣe aṣọ òkú àìrà ní islam àìsàn òkú dépò dára sọ òkú ẹ̀yọ́ màyá mi nínú tó kù tó bá ní níjọ́ olókú ó ní òkú kọkàn ìtọ́kàn ní kọ̀dọ̀ òde yìí nìyí bó láti san gbèsè tí bàbá jẹ àtìyá ta ló jẹ lówó ó san gbèsè rẹ̀ gbèsè méjì ló gbèsè yìí tó jẹ́ tọlọ́hun àti gbèsè yìí tó jẹ́ tàwọn mọ̀nàbí ádámù ànábì nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta yuqda ànábì ní ẹ̀rí mùmí ní òdodo tó bá jẹ gbèsè tó bá jáde láyé nafsul mu'min mu'allaqa ìtumọ̀ ni pé mahabusa mahabusa tó mìíràn ní àrùn gbogbo ẹni ọba ti jáde láyé tó bá jẹ gbèsè wọ́n ní ìdẹ̀ra tó yẹ kí wọ́n fún ìdẹ̀ra yẹn wọ́n wọ́n ní ti fún mahabusa yọkan wà ń bẹ̀ sọ̀mùkú ti ní problem ni ẹ torí pé ó jẹ gbèsè kó tó kò lé ayé títí tí wọ́n fi san gbèsè yẹn tó bá ti wá san gbèsè yẹn tán ìkẹyìn ọ̀sẹ̀ wá sí kínní yóò ṣe wá dọ́dọ̀ rẹ̀ yóò ṣe máa gbádùn gbèsè yìí lọ́pọ̀lọpọ̀ wa jẹ lénìí táwọn mọ̀ sọ pé ẹ tani ó jẹ gbèsè ẹ nàìjíríà náà jẹ gbèsè ẹlòmíì kan wá yáwó àníyàn tí ò ní dáa padà ló ṣe kínní ìlọ́dà ẹni bá sì ti wá yáwó tó wọ́n lànìyàn pé òun ní bá jìyà ẹ̀yọ́ màyá mi nínú mi nínú ẹ̀sìn wa e rí ọ̀rọ̀ gbèsè yìí wọ́n tó bá jẹ́ gbèsè tọ́lọ́hún bóyá ó lérí pé òun ṣe kankan fọlọ́hún kò padà wá sí kan ẹ bá tán rẹ̀ ó Ramadan ẹ bá gbà padà yín tẹ́ ẹ bá padà owó wọ zakate kọ̀ yọ àbí kọ̀ rántí ẹ bá ṣe ẹ bá yọ arábìnrin kan lè ó ní inna wà ó sì jẹ́ gbèsè àwẹ̀ Ramadan afa asumu aniha sí mo lè gbà fún anabi sumi ani ummiki ara'ayti law kana alayha daynun akunti qadiyata tó lè san gbèsè ọlọ́run ọba àwẹ̀ tó jẹ́ bá gbà tó bá jẹ gbèsè tó bá jẹ gbèsè láàrin ìlú sẹ́ bá sáà bẹ̀ ní bá san wọn làwọn bá san anabi ni okudu ẹ okudu lọ́ha fọlọ́ àhakú àmọ́ wà nínú ààrẹ nínú Ramadan ó wá sàn yẹn lẹ́yìn Ramadan ó wá kú sínú ààrẹ yẹn àníbàsán torí pé àsìkò tó wà yẹn àwòye sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ àmọ́ ààrẹ ti lọ lẹ́yìn Ramadan yín ti ń lòdì yín ti ń jáde yín ti ń jẹun ààrẹ ti yá kò wá sàn àwẹ̀ yẹn ó ti láǹfààní àti san kò wá san tó bá kú àbà san àbà gbàwẹ̀ yẹn pẹ̀lú yọ̀ǹda ti ọlọ́run ọba wọn mọ́mọ́ta wa àlẹ́ ìṣòwò ànábìnrin wọ̀lí yòó àwọn tí ó jogún ẹ̀ náà nìkan ṣe kí ni kan bá san gbèsè táwọn ọmọ nàbí ádámà òun náà ní owó lẹ́yìn náà yọmọ ayá mi nítorí tó kàn sàdákàtù járíà oníkínlá fẹ́ ṣe fókun yẹn tí ìdẹ̀ra nù sàárì òfin máa pọ̀ sí tí wọ́n náà bá wàhálà tí ìyá rẹ̀ ṣe tí bàbá rẹ̀ ṣe ó rí i pé nígbà tó ọbẹ̀ rẹ̀ jiná tán lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run mú lọ́dọ̀ nígbà ọbẹ̀ jiná tán kí ìyàwó máa jọbẹ̀ kí bàbá máa jọbẹ̀ nìkú bá dé ló ti jẹ́ pé ẹjẹ́ àtọ́ ọmọ pẹ̀lú àníyàn pé afẹ́kọ̀ọ́mọ yẹn wà ní Jánnà kátọ́ ọmọ pẹ̀lú ẹ̀sìn lèyìn òfin ní lùs tọ́ba tọ́ lérí ayé nìkan pé yọ̀ọ̀ra mọ́tò fún ọ yọ̀ kọ́lé fún ọ bẹ́ẹ̀ mi bá ti bọ́ mọ́tò òwúlò mọ́ o ilé òwúlò mọ́ o bàtà òwúlò mọ́ aṣọ òwúlò mọ́ o àmọ́ tọ́ba tọ́ lérí ẹ̀sìn tọ́ba ti jáde láyé sàárà sàárà nínú àwọn nínú àwọn ládá tí máa ń bòkù nínú sàárè òun náà ní kọ́ ọmọ ọmọ ṣàdúrà fún yẹn ọmọ tó ń ṣàdúrà fún ọ kò ní jọ ọmọ lẹ́bọ̀ọ́ tọ́jọ́ mọ súnà tó ní tawhid ọmọ tó àwọn olùkáfìrí náà ìlà fìtọ́lá àwọn bá ní àdúrà táwọn kèfèrí bá ṣe wọn kú dànù ni ẹni tí ò gbọ́lọ́wọ́ gbọ́ ni ó máa bí ọlọ́run fún ọ tó ṣe jẹ́ pé ẹni tí ó bá kọ́ mọ̀ ẹ̀lẹ́sìn yóò lù sí láyé yóò lù sí lọ́rùn ẹni tí ó bá kọ́ ọmọ rẹ̀ ní bí ó ṣe jẹ láyé bí ó ṣe jẹ yóò dààmú lọ́jọ́ alẹ́ wọ́n ní torí wọ́n ní wọ́n ní ká máa tọ́ ọmọ ká jẹun wọn láyé ká lè wọn lọ́rùn ayé láti jẹ wọn ọmọ ọ̀run láti jèrè ẹ̀ oúnjẹ nìkan la jẹ láyé ọ̀run lèyẹn ti jèrè ọmọ ó dà lọ́mọ tó bá mùsùlámù dọ̀run èèyàn wà nínú sàárè yóò sì máa gba ládá láì sí ilé ayé nínú àwọn sàdákà járíà tí wọ́n ní ká máa ṣe òun náà ni bina ilmasjid kakọ mọ́sálásí fún bàbá wa kakọ mọ́sálásí fún ìyá wa àbí ká gbẹ́ kànga fún ìyá wa àbí ilé ẹ̀kọ́ fáwọn àfa wa tí wọ́n ti kú darul aitam ilé ọmọ òrukàn kakọ fáwọn tó jẹ́ pé wọ́n ti lọ wọ́n ti kú lóòkọ wọn kára kùránì lọ sí mọ́sálásí wọ́n ní káṣe wákàtí tìjárí wákàtí tìjárí òun náà ni kéèyàn kàn ra bíódì kan ó ní bíódì yìí èmi mo ní ọ àmọ́ gbogbo owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ mo fi ṣe sàárà fún bàbá mi òun náà ló ní ọ ẹnu owó tí máa ń jáde ń bẹ̀ yóò máa jẹ́ sàárà fún bàbá rẹ̀ eléyìí náà ń pè ní wákàfù tìjárí tíyìn bá jáde ilé ayé anábì ní idha mata ibnu adam qata anhu amalu illa min salat anábì ní tíyìn bá ti kún ilé ayé kò sí tó lè wúlò fún yàn má kò síṣẹ́ téèyàn lè ṣe má téèyàn lè gbalada àfi nǹkan mẹ́ta lókùn tí wọ́n máa bá yàn kí ní alákọ̀ọ́kọ́ sadaqatin kọ́ ìyá rẹ̀ tó kọ́ fún yọ ara ọmọ dẹ̀ nínú sàárè ní jojoojúmọ́ táwọn èèyàn bá ti ń lo mọ́sálásì ìwọ́tọ́ ọlọ́lẹ̀ gbẹ́kànga gbogbo àtàwọn èèyàn ti ń pami lódò ni ara ọmọ dẹ̀ bàbá rẹ̀ tí máa ń bẹ nínú ìyà ọlọ́run ọmọ sì yà yín fúfúyẹ́ tí máa ń bẹ nínú ìkẹ́ ìkẹ́ náà ọmọ sí kíni yóò máa pọ̀ sí wá ojọ́ tí bọ́ọ̀ tí ó lò kó tó gbẹ kànga wọdún tí ó lò kó tó gbẹ nígbà míì gan gbogbo tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí nígbà wọn lé ayé níṣẹ́ rí ó lè má tó kànga tó sí kíni tó fún sáàdù ó lè bá nẹ́bọ̀ Muhammad sallam ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run ó ní ìyá mi mà dákẹ́sìn ìyá mi kú ní abàtàsọ̀ dápọ̀ àníhà sí mo lè ṣe sàárà fún ànábì ní ìyá rẹ̀ kú sáàdù ó lè ṣe sàárà fún ó ní sàárà wò lọ́wọ́ lọ́lá jù ànábì ní sákù ìlmà ànábì ní lọ́lẹ̀ ìgbẹ́ kànga fún ẹ̀wọ̀n tá ànábì ní ká máa ṣe fókù ẹ̀wọ̀n tá wà ń ṣe kíní ẹ̀wọ̀n ṣe tí ìbá jẹ́ mùsùlùmí òdodo gbogbo tó bá fẹ́ ṣe ilé ayé ọwọ́ fà ànábì sàṣíwájú rẹ̀ ipe ìrún tí mo fẹ́ kì í ẹ̀dàkùnrin ṣàlàyé fún mi kí n má kírun ṣòfò bó là nábì ṣe kí ni lókì ọ̀fẹ́ lọ́mọ́kà ó lè bá wọn àfa ẹ̀dàkùnrin bá ń ṣàlàyé hajjatul rasul bó là nábì ṣe ṣe hajj kọ́ mọ́ bá ṣe lé lọ́mọ́kà ọ̀fẹ́ yọ sàká ó lè bá wọn àfa ẹ̀dàkùnrin ṣàlàyé fún mi òbí ma ó lè bá wọn àfa bó là nábì ṣe kó ma ọ̀fẹ́ sí ìyàwó ó lè bá wọn àfa bó là nábì ṣe ni kò sí ọ̀tọ́ ànábì lọ ń tẹ̀lé ànábì ni rasul òjíṣẹ́ ọlọ́run kan rán sí ṣe àwọn oníwà sàlàyé fún ọ pé ẹja sí tíra inú tíra láti mẹ́sìn kì í ṣe pé wọ́n ń ṣe báyìí àṣà wa ni abá lọ́wọ́ àwọn bàbá òun àwọn bàbá ọlọ́run bá kẹ́ gbogbo wọn àwọn bàbá yẹn ṣe dáadáa púpọ̀ wọ́n sì láníyàn tó dáa wọ́n sì gbìyànjú nínú ẹ̀sìn ara gbìyànjú wọn ní gbogbo àwọn tàbí kúlẹ̀ ọlọ́run bá gbàgbọ́ wọn àmọ́ kì í ṣe gbogbo tí wọ́n ṣe lọ́kọ̀ rẹ̀ tì ẹ̀yọ́ màyá mi kì í ṣe gbogbo tí wọ́n ṣe ló ṣe kíni ìlọ́kọ̀ rẹ̀ tì èyí tó bá kọ̀rẹ́tì ń bẹ àmà bá lọ èyí tó bá kọ̀rẹ́tì á kọ̀rẹ́tì àmà wá ṣàdúrà fún wa á sì máa tọrọ àforíjì fún wa kò tọ́ sọ ẹnìkan kọ́ yanu kọ́ máa pé àwọn bàbá kan iṣẹ́ kí ni wọ́n ṣe kèfèrí làwọn bàbá alákọ̀ọ́kọ́ ni pé bàbá tó pé kèfèrí yìí ṣé ọba kúfùrù lọ́wọ́ ẹ̀ nítorí pé tọ́ọ̀ bá mọ̀ dáadáa tọ́ọ̀ bá ń sọ wàhálà ńlá ni ẹni tọ́ọ̀ bá ti ń ṣe kúfùrù gan ọgbọ̀rọ̀ pé kèfèrí títí tó fi ṣàlàyé fún pé ti ń ṣe yẹn ọ̀dà ó sì máa yà wá tọba máa yàwá tó tọba ní tó wọn mọ sí nìyẹn àbọ̀ sọ fún rẹ̀ pé àwa ń ṣe nǹkan báyìí ọ̀sọ̀ ẹni tó ti sọ nǹkan ó ti sọ bóun ṣe jẹ́ ó sì jẹ́ pé kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa ká máa ṣàdúrà fún gbogbo àwọn àgbàlagbà tó ti lọ ká sì máa tọrọ àforíjì fún lẹ́yìn tí ó kù díẹ̀ káàtó kànga lànàbì ní kágbẹ́ lẹ́yìn náà Qur'an kò lọ mọ́sálásí ànàbì ní dáhà mọ́tàbù ní adam kọ́tà ànú amòlélà mi sọ́dọ̀ kọ́tà jáde àwọn ilé mi tó tọ́fà bí ẹni bá kọ̀yìn lẹ́kọ̀ọ́ wọn ni ó wá wà nílé ayé yọmọ gbalada tó bá tún kú àwọn tọ́kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tẹ́kọ̀ọ́ yẹn sàǹfààní yẹn wọ́n wọ́n mú ládàá rẹ̀ wá bá wọn ẹ wo àwọn tí wọ́n ti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ Imam Shafi'i ìgbàládá Imam Maliki ìgbàládá Imam Ahmad Hanbali ìgbàládá Ibn Taymiyyah ìgbà tiẹ̀ eh, Imam Ibn Qayyim Jawziyya ìgbà tiẹ̀ gbogbo èèyàn tọ́kọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní yọ́ máa sàǹfààní fún nínú sàárè táwọn yẹn bá ti ń sàǹfààní níbi ẹ̀kọ́ tó ṣe kí ni tọkọ wọn torí kí èèyàn tó lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ èèyàn lágùn èèyàn dààmú lẹ́yìn náà àwọn wàlẹ́dẹ̀ sọ́ọ̀lẹ̀ yẹn jẹ̀kúnlẹ̀ abọ́mọ ti ń ṣe àdúrà fún yàn ẹ̀yọ́ mayami nínú nǹkan téèyàn máa ń ṣe fókù tí máa ń sàǹfààní fókù òun náà ní ká ṣe hajj fún òkú ẹnìkan lè bá nàbí ó ní ìyá òun ó ní wọ́n fẹ́ ṣe hajj kọ̀ wá rí ṣe mọ́ sóhun lè ṣe hajj fún anábì hujji anha anábì lè ṣe hajj fún wọ́n sì gbé bàbá rẹ̀ dìde lálálà hajj tó bá dé jáde kìámà kò sì dé mọ́kàrí àwọn olówó ń bẹ tí wọ́n fowó ṣòfò owó màálù méjì mẹ́ta dọ́ra ní ó sanwó hajj èyí ra màálù four méjì àbọ̀dá mẹ́ta yóò lọ Mákà bí ò lọ Mákà kò ní gba aládá lérí èyí tí ń pa yẹn màálù tí ń pa yẹn kò ní gba aládá lérí ẹ̀ èyí tó gba aládá lérí ẹ̀ kò ṣe àwọn máa ń ṣe hajj fún yàn tí òbí yàn tí wọ́n sì kọ́dọ̀kọ́ rẹ̀ sínú àwọn alálàájì lẹ́yìn náà wọ́n máa sokùn ẹbí pọ̀ ẹnìkan lè bá nàbì sàṣálà ó ní iná abára albirri sílẹ̀tù alwaladi ahlahudi àbí àwọn dáadáa olótùkù téèyàn lè máa ṣe fáwọn òbí tí wọ́n bá ti lọ anábì ni wọ́n máa sokùn ẹbí pọ̀ ni àbúrò bàbá rẹ̀ ọmọ lọ lẹ́kì ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó kú ọmọ lọ lẹ́kì àbúrò yá rẹ̀ ọmọ lọ lẹ́kì ọmọ lè ṣe dáadáa sí ọ̀rẹ́ bàbá àtọ̀rẹ́ ìyá ẹ̀ adébìnrin gbogbo dáadáa tó bá ń ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbọ̀ àwọn ọ̀rẹ́ ìyá ẹ̀ àbáwọn ẹbí ìyá ẹ̀ ẹbí bàbá ẹ̀ wọ́n máa fi ṣe ìdẹ̀kùn fún bàbá rẹ̀ nínú sáré sọ̀rọ̀ pé bàbá rẹ̀ ní ṣe tẹ́lẹ̀ nígbà tó wà láyé ìyẹn wọ́n bá bàbá rẹ̀ ṣe bí ṣe ń bá ṣe ní nígbà tí bàbá rẹ̀ ń ṣe náà nínú àwọn nǹkan tí a máa fi rántí àwọn òkú wa òun náà ni pé a lè máa sanwó ọmọ òrukàn pé bá ń ọmọ òrukàn kan tí máa sanwó sukú rẹ̀ owó lékeu rẹ̀ kí ládàá rẹ̀ bá bàbá mi nínú táwọn máa ń ṣe òní káwọ́ pé opó kan náà àwọn opó tó ti lọ ẹ̀yẹ́ mo fẹ́ rajà fún mo fẹ́ kọ́ ṣọ́ọ̀bù fún lókọ̀ bàbá mi àti ìyá mi ọ̀kan náà àwọn wa ìmáàmù wa ti ń kírun fún wa nílùú ìmọ̀ fún wa ní fifty fifty thousand lóṣù lókọ̀ bàbá mi wípé kí ládàá tí bá wà ń bẹ̀ kọ́ máa bá bàbá mi kí ìmáàmù olè ní okun láà tí ó fi máa ṣe kíni tí ó fi máa kírun tí ó fi máa kọ́ wa ní kéwù àmọ́ lè wa àmọ́ pàtàkì àwọn ìmáàmù kọ́dà tí wọ́n ń jẹ àfẹ́mọ́ tí wọ́n mú àfẹ́mọ́ tí wọ́n ń ná nígbà ibi wá dé tí wàhálà dé ó wá di pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n wá padà wá bọ́ sínú ìṣẹ̀ṣe àbá ti ń tẹ yẹ̀pẹ̀ ìṣẹ̀ṣe ní ṣe ìṣẹ̀ṣe ní wàhálà tó ń pẹ̀pẹ́ ń dafa ni gbogbo tí wọ́n bá fi ń wá ìmọ̀ àkọ́kọ̀ yẹn pè ní wọ́n dafa èdè Yorùbá ni pé wọ́n da ifá wọ́n máa ń fi ọ̀pẹ wọ́n máa ń fi owó ẹyọ wá wọ́n sì máa ń fi yẹ̀pẹ̀ náà sí kíni wọ́n máa ń fi dà nígbà wọlé àfáà táwọn àwọn òpin ẹ̀dàkùn ṣé bàbá ṣé àwọn ni eléré àwọn oníṣẹ̀ṣe nílùú ni wọ́n ní wọ́n ní wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn ni àti bọ̀tán bó ní kọ́lọ́mọdé àmà o ẹjá dá àwọn àfáà padà sínú súnà pẹ̀lú ká mójútó wọn bí àbá ti ń jẹ lè wàhálà ńlá ni o ẹlẹ́bá ẹ̀yìn gan fún ẹlẹ́ create business tí ọmọ ṣe tí dáadáa ọmọ wa ba nínú ilé tẹ́mi ló fi balẹ̀ èyí lè lọ lè ṣe dẹ́kìn ilé ìmọ̀mù pé ló kọ̀ ya mi bàbá mọ́mù ilé yìí mo ti dẹ́kẹ̀ mọ́tò yìí ló bàbá mi anything tó wá jẹ́ pé yín wúlò yín wúlò fọmọ nábì ádámọ̀ táwa dà níyàn òkú sí ládàá ọmọ bòkù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa bá wa jà lérí abala yẹn ipe fìdáwù tẹ fẹ́ káńsù yẹn wàhálà ńlá ni o wọ́n ní ah káńsù fìdáwù fìdáwù sí bẹ̀tẹ̀lẹ̀ náà gbogbo tíra aláka pátá kò sẹ́nìkan tó sí tíra débi báàbù fìdá àwọn bàbá ní àwọn nábíwá wípé inú lálàrí àsìmáwí wọ́n kàn ní báàbù fìdá yìí yẹ́jìlẹ́sù pé akọ́rìbùl mayiti wal mu'minina wal muslimina fi hayyihim wa fi madinatihim wa yakuluna wa yashrabuna kò sí tọ́ka kò sí kò sí kò sí àyíjòkó ilé olóòkú àmàlọ́lẹ̀ jẹun ọba pè jọ mẹ́ta ọba pè jọ méje ọba pè ní ẹ̀ńsòkú ọba lọ́n yẹ́yìn padà ìkankan náà gbogbo ẹ̀ àmọ́ àwọn àlùfáà ká tọ́jú wọn kò sí tó mú gbogbo àwọn kìíní ìwọnú ẹ̀sì bá a ṣe tọ́lọ́ kọ́bọ̀ táfi ṣe kíní táfi jẹun ní o kò sí kan mi lábẹ́ o ká mójútó tọ́lọ́ kọ́bọ̀ wọn ní tá a bá fa gbòrògbòrò ṣe kíní gbòrò fagbó tá a bá ti mọ̀ pé àfẹ́kìbì dáwọ̀ mọ̀ ẹ̀sìn sì mọ́ ká mójútó àwọn ìmọ̀ wa àtàwọn àfáwà káwọn náà sì gbà pé èyí kéwú mọ́ ṣiṣẹ́ wípé ìgbà àti kéwú tán wọn ní ká máa jókòó ní yàrá ni ọlọ́run tó bá dijọ́ jímọ̀ ẹ̀pà títà rẹ̀ ràtì àwọn sàábà àwọn àfa àkọ́kọ́ ni ẹ ọlọ́run ẹ wá kí jímọ̀ ẹ bá tún kí jímọ̀ dáńkọ́ ẹ̀fẹ́ sá kóde yàtọ̀ sọ́lá ẹ padà sí sọ́ọ̀bù yín àwọn àkọ́kọ́ náà àwọn sàábà ni Abubakar ń tasọ Umar bin Khattab ń sòwò Usman bin Affan olówó ni Abdullah bin mọ́mù malik gbówó lé sí ń sòwò ṣáàfì gbówó lé ń sòwò àwọn ọdún àǹbà nílẹ̀ kan lórí pé tálíkà làwọn wọ́n sì yáyọ ọkàn wọ́n dẹ̀ ń káwọn yìí lẹ́kọ̀ọ́ ẹni wọn bá tán bá rí bẹ́ẹ̀ wọ́n fi ń sẹ̀mí. tí à ń kọ́ ọmọ ní kéwọ̀ bá ti tó jẹ mọ́ èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà míì tí wọ́n fi ṣe kí ni ẹ̀yin lẹ́wọ̀ ràn wá lọ́wọ́ àwọn náà gbọ́dọ̀ láti yẹn pa abẹ́ ṣe àfa lè ta ta símẹ́ǹtì o fìyàn síbẹ̀ kọ́ ọmọ lọ́bẹ̀ lẹ́ẹ̀kan lóṣù lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìròrí pé èèyàn gbọ́dọ̀ kíw kò sí tí máa ń fà ibi ni àtẹ́bọ̀ àti fídíà gbogbo àyìn àsàlátù kìíní kálukú dálẹ̀ yẹn ẹnìkan kan ọ̀dá kan kálẹ̀ torí ọlọ́run o kálukú ń dálẹ̀ kó lè fi survive ni o ló fi jẹ́ pé tí jàmá rẹ̀ bá lọ sọ́dọ̀ jàmá mi yóò máa bínú à ń ṣe bí ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ nìtọ̀ náà fẹ́ kọ kò ní ìdí kí kò tún jàmá yóò ní ó ti gbá jàmá òun kò ní kí má kò ní sálámà sí má sókùn onú ìsìlámù ní torí pé ó ti kú nínú ó ti sọ lè jọyìn àwọn ah, nídìí bẹ́ẹ̀ kọ́lá mọ́sẹ̀ ìsànù wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀ rí ilẹ̀ yorùbá èyí tá a wà yìí kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kí ká gbìyànjú ká bẹ̀rù ọlọ́run àsìbábùlẹ̀ ìtìfà wọ́n ní tẹ́yìn bá fẹ́ sàǹfààní pẹ̀lú gbogbo tá à ń sọ yìí tẹ́yìn bá fẹ́ sàǹfààní pẹ̀lú gbogbo oore tó wà nínú islam tẹ́yìn máa rí nínú sàárè wọ́n ní alákọ̀ọ́kọ́ tẹ̀lébíyàtọ̀ làwùláàdì kéèyàn tọ́mọ nítorí ń ṣe fún bàbá rẹ lọ́mọ rẹ náà ṣe fún ọ tọba ti ṣe pati náà pé wọ́n lùlù wọ́n jòsì ọmọ rẹ náà ń bọ̀ kó mineral ń sì ń bọ̀ gbé kúlà sórí kò ní ìdìbò tó máa sọ fún wọn mọ́ tọba ti kú ní tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ tọba ṣe fìdáwò mọ̀ pé ìjọba ti kú kò sọ́gbọ́dọ̀ fẹ́ dá wọ́n ṣe fìdáwò lẹ́yìn rẹ̀ àtọ́jú ayé rẹ ló ti ṣe kíni ló wọ́n ti mọ kíni stand rẹ̀ tó bá ti gbé bàbá rẹ lọ́tẹ́ mọ̀ pé tẹ́ni wọn náà ń ṣe kí ni làwọn ọmọ tiẹ̀ náà ń gbé wọn náà lọ torí wọ́n ti mọ̀ pé stand bàbá wọn ó sì wá kọ́ sínú wàsíyà rẹ wàsíyà kìí ṣe wíìlì ní à ń pè ní wàsíyà wàsíyà yìí ṣe bá a ṣe ń pinbu àkọọ́lẹ̀ nípa àwọn nǹkan tá a fẹ́ kí wọ́n ṣe lẹ́yìn wa àtàwọn gbèsè tá a jẹ àtọwọ́ àwọn èèyàn tí ń bẹ lọ́dọ̀ wa òun ni wọ́n pè ní wíìlì nù Islam èèyàn gbọ́dọ̀ pín nǹkan kan bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ pín nǹkan kan fẹ́ni kankan nínú àwọn tí ó jogún nínú wíìlì rẹ̀ tó fi yàtọ̀ sí western will yẹn western will àwọn òyìnbó àwọn ò ní ìyàwó òun ọmọ àwọn lágbẹ́já yóò pín yóò dẹ̀ kọ́lẹ̀ wọ́n dẹ̀ kú kálukú mu tiẹ̀ èyí tó sunkún sunkún èyí tó rẹ́rìn ọ̀rẹ́rìn èyí tó ń sepele bàbá rẹ̀ ó sepele bàbá rẹ̀ èyí tó sàdó àwọn ọ̀lẹ́dọ̀ yóò pín wá sí wù àyèpé gbóni Islam yóò kú tán ká tó pín àwọn tó pín gan àwọn ẹni wọn ò lè dá pín àfi kán lè ka Al-Qur'an Al-Qur'an ni ó pín bọ́lọ̀ ṣe dá sí ọ̀rọ̀ ayé wa ló dá sí ọ̀rọ̀ ogun wa níta máa ń kọ sínú ìwé tó wà nílé ẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ gbèsè tó jẹ kẹ́mi rẹ̀ kọ́ mọ̀ máa dààmú à ànábì sàṣálà ń dé ibi òkú kan wọ́n fẹ́ kírun sí la ànábì sọ́jà gbèsè wọ́n lọ jẹ ànábì ní kírun sí nǹkan yìí là èmi ń lọlé bá ànábì tó wájú ọlọ́run àdúrà rẹ̀ ọ̀ràn kó fi ká gbèsè kúrò lọ́rẹ̀ náà jẹ gbèsè ànábì padà sílé ó tún wá lọ bí jànáza kan ó fẹ́ kírun anábì tó jẹ gbèsè wọn lọ jẹ anábì ni òun fẹ́ mọ lọ ẹnìkan wá ní ọ̀rẹ́ òun ni òun bá san dínà dínà ránì náà ni o dínà rí méjì anábì wá kírun níbo ìdíjọ́ kejì anábì pàdé ẹ̀ bó ni ó ní òun sì gbìyànjú níbo ìdíjọ́ kẹta ó ní sinna lòun san yìí anábì ni ní sinna lọ́bẹ̀rẹ̀ sí gbádùn yìí kò gbádùn tẹ́lẹ̀ láti jẹta ìdààmú ló kó sí ẹjá lè sàgbèsè o ọ wà kọ́lẹ̀ torí tẹ́mi rẹ̀ bá bọ́ o lè jáde kọ́ mọ́ wọlé o lè lọ bí iṣẹ́ kọ́ mọ́ darí o lè tíráfù kọ́ mọ́ dé kọ́lọ̀ mọ́ jẹ́ àlọ́ àlọ́ dé èyí tí o bá sínú kádàrá rẹ̀ ọlọ́mọdé akú sí mọ́jà akú lọ́la mọ́jà akú lọ́tọ̀ làwọn padà kú náà ni ọ́ sàdúrà ní ọ̀kan kò ní gbà tí ó tó bá ti kọ́lẹ̀ yẹn kí kọ́lẹ̀ yẹn kò ní jẹ́ kí yóò jẹ́ káwọn yẹn tètè rí ọ̀dẹ̀ ní fi ìwé wíìlì yẹn síbi tó jìnnà ó fi síbi kan tí wọ́n ti mọ̀ pé wọ́n tètè rí i bọ́ọ̀ bá ń kọ wíìlì kò ní okun lọ́kẹ̀ẹ́ta ẹ̀rú máa ń bẹ̀ lómi tó bá ràwé ẹ̀rú tó máa bá ìpè ah tó bá ti ń kọ àdọ́mọ̀ àbí ara ń rò fóun ni àbóhun fẹ́ kú ni o ìwé tọrọ àti ń tọ́ nǹkan yẹn bọ́ọ̀lù ọba ni ó tún kú hundred years tó fẹ́ lò nílé ayé ó lò ó ni bá sì kọ́ tẹ́rù ń bọ̀ ó lè kú lẹ́yìn ìṣẹ́jú méjì ọkọ̀ síbẹ̀ pọ̀ jẹ gbèsè dúkìá rẹ̀ lọ́wọ́ ìwọ náà kọ síbẹ̀ kí oògùn rẹ̀ ọmọ gbé tọba ní nǹkan kan ta ilẹ̀ lónìí ní kọ́ọ́lẹ̀ kọ́dà bọ́ ọ̀jẹ́ bí ọmọ kọ́ọ́lẹ̀ nítorí tọ́ tẹ́nìkan kan ọ̀bá mọ̀ lẹ́yìn wọ àwọn tó talẹ̀ fún àwọn náà wọ́n padà tó ń gbà lẹ́yìn padà ètò wọ́n pè ní wọ́n kọ wíìlì nìyẹn lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ní gbèsè gbèsè tọ́jú ọlọ́run àwẹ̀ ni ọ̀yàn fẹ́ ṣe kankan fọlọ́run ọba ni tọ́jọ́ ọ̀ràn àyàn tó ti lérí fọ́lọ́n ọkọ̀ síbẹ̀ lẹ́yìn náà wọ́n wá kọ iṣẹ́ náfìlà tátàwá ike mo fẹ́ fi kíní mo fẹ́ fi wá ládá fúnra mi nínú sàárè eléyìí ni wọ́n ń pè ní sọ́dákàtà járíà àfúlùs ìdá kan nínú mẹ́ta wá ni ipe ọ̀fẹ́ kọ́lẹ̀ pé ẹ̀dá kò ti bá kú ẹ̀ bá ń kọ́ mọ́ṣáláṣí ẹ̀ bá ń tọ́jú ọmọ òrukàn ẹ̀ bá ń tọ́jú opó ẹ̀ ń tọ́jú àwọn aláìní ẹ̀ ń ṣe omi sílùú wa tí wọ́n máa mu ọsibítù báyìí bá ń kọ́ gbogbo tó fẹ́ kọ yẹn kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ so tó bá di ìdúrókànnù mẹ́ta lọ òun nílò sáàdù dáwì nígbà tó fẹ́ jáde láyé ó lóun fi gbogbo owó òun lẹ̀ fún islam anábì lọ́lọ́wọ́n ògbà bẹ́ẹ̀ ó lóun fi ìdajì lẹ̀ anábì lọ́lọ́wọ́n ògbà bẹ́ẹ̀ ó ní ìdá kan nínú mẹ́ta anábì ní ìbọ̀ túlùkù kẹsì yìí ìdá kan nínú mẹ́ta náà pọ̀ ọ̀dà láti bó ṣe fẹ́ nìyẹn anábì fi ní ọlọ́wọ́n ọba àlá ó fún yín nígbà láàyè kẹfì ìdá kan nínú gbogbo tẹ bá ní kẹfì ṣe endowment fúnra yín tẹ́jẹ́ pé ẹ fi ti ṣẹ́rí tí ládàá rẹ̀ ọmọ bá yín nínú sàárè tó bá ti ìdá kan nínú mẹ́ta lọ wọn ò nílò torí àwọn ọmọ rẹ anábì ní wọ́sáàdù kọ́ fa àwọn ọmọ rẹ lẹ̀ kí wọ́n dìde nínú ọlá rẹ nínú owó rẹ ọ dájú kọ́ wá fi wọ́n lẹ̀ lólóòsì yàtà ká fà fún nàás tí wọ́n mọ̀ wá dalùbárà lẹ́yìn ìgbà tí wọ́n ti gbádùn ìwọ́n ti pín owó síta àwọn ọmọ rẹ wá dìde wọ́n wá dolòsì anábì ní ń hmm, kọ̀ dábẹ́ ọ̀rọ̀ rẹ já ọmọ rẹ ó dìde bẹ̀ gbogbo àwọn tọ́lọ́nkẹ́ ọlọ́run mọ́jà ni bàbá ìnáwó kọ̀ǹtínù ìjọ kejì tí wọ́n ti bọ̀ ọmọ lè báyìí wọ́n jẹun àbí wọ́n ní jẹun lulẹ̀ wọ́n ní lọ́wọ́ skul àwọn tó àwọn tó rí pé arákùnrin yẹn dá àwọn ní ẹ máa gbé mọ́tò fún lọ́fẹ̀ẹ́ fún lé lọ́fẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ náwó lọ ni ọgbọ́dọ̀ ní nǹkan kan tó dè mọ́lẹ̀ síbi òfin nípa ìyàwó ẹ bọ́lá bá ní ìwọ lọ́kọ̀ọ́kọ́ lọ tọ́lọ́lọ́ nìkan lọ́mọ ẹjọ́ kọ̀ọ̀kọ́ lọ lẹ́yìn náà àwọn mọ̀lẹ́bí òfin ní láre ọkọ̀ sílẹ̀ ìpè bá ń ṣe sàárà báyìí àmọ́ sàárà yẹn gbọ́dọ̀ ju dákan nínú mẹ́ta lọ níta máa ń kọ sínú wíìlì nìyẹn àmọ́ ogún mi ìyàwó mi ẹ̀fún lágbájá ọmọ báyìí ẹ̀fún lágbájá bí ẹ bá kọrú ẹ̀ kalẹ̀ yóò wọ ọ́nà lọ́rùn láwọ̀ súyẹ́tà lèlewàrì àdébìlẹ̀ ni tí ó bá jogún àyípín gún fún ìwọ́n bá tiẹ̀ lọ làwọn òpin pẹ̀lú àṣẹ ọlọ́run ibi mo ti lọ òun náà ni pé ta bá fẹ́ sàǹfààní ta fẹ́ kí sàárè wọ́ rọrùn ká tọ́ mọ eré ẹ̀sìn àwọn ọmọ wa kọ́ yà wọ́n dáadáa gbogbo ohun ọmọdé ọba kà níwèé kọ́kọ́ kéwú ọba ti parí secondary school kọ́lọ́ lè kéwú ó parí primary school kó lè kéwú tó bá kéwú tán tó yíye tán ọmọ wa kàn tí ọba kà lọ torí káka ìwé náà yìí sàrámù àwọn èsè boko haram bá ṣe wáyé àwọn kan gbìyànjú boko haram ẹ̀dá ṣe boko haram lèmi wá sí mísì mo tẹ̀ fáwọn èèyàn lẹ́nu tán láàárọ̀ yìí ní kí tó lé mo pẹ̀lú fáwọn èèyàn lánàá wọn aládùúgbò wa pa màlúù fún rẹpẹtẹ sí boko haram mọ́ ń pa màlúù ebe èèyàn boko haram mọ́ ń pa nígbà ọ̀rọ̀ fẹ́ dàrú mọ́ ọlọ́run ẹ má ní ẹja kúkú lébẹ̀lì wọn pé boko haram làwọn fífò yìí àwọn tó fẹ́ kásùn fìdáwò ẹja pè wọn ẹja lọ wọn mọ́jọba àwọn ni wọ́n padà wá kó sọ́wọ́ ìjọba torí ìjọba ó béèrè pé evidence là níbo ló ti bá ọmọdé ṣe méjì nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹja kọ àwọn ọmọ wa ní kéwú kí wọ́n kọ́kọ́ dà fáà kí wọ́n tó di gbogbo tí wọ́n bá dà lóòfin ní lùs lóòfin jáde láyé lọ́mọ gba aládàá nínú sàárè ẹlẹ́ẹ̀kejì àsóbọ̀tò sọ̀lìhìn kábà àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ kábà wọn tó ẹ kò lè bá di dáadáa ṣe rí nísìnyí kálukú ti yàyàkúyà nítọ́fà ni pé à ń bá wọn onírìnkùnrin rìn tó bá ti mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ yìí yóò ṣokùnfà náà fún já lẹ́yìn kú lẹ́yìn látara bẹ́ẹ̀ e, èyí ò lè láti bọ̀ tán dáadáa torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ dáadáa náà wọ́n mójútó wọ́n mójútó lé rẹ̀ wọ́n mójútó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn náà dùá ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ fún láti bọ̀ tán dáadáa lẹ́yìn náà ó wá gbìyànjú kí wọ́n náà kò túbá ẹni bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ wọ́n ní àtá ìbò mi nàzámi kàbálà zambala wọ́n ní dùgbà tí ò ṣe rí náà ni o kíyàn ní ah, wọ́n ní kàbá yọ̀ọ̀dà ìmọ̀ ń fa ya sàárè ìmọ̀ ń fa iná ọlọ́njọ́ àlìkìyàmù wọ́n wá gbọ́ ìṣìwá ṣe mọ́ wọ́n ní gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ illa man taba wa amana wa amila amala saliha ọlọ́run bá ní ẹni tó bá túbá tó wá tún gbàgbọ́ torí à ń ṣẹ̀ṣẹ̀ ṣe o ọ̀pọ̀lọpọ̀ àtàwọn mọ́sálásí o àwọn ìyálọ́jà ń ṣẹ̀ṣẹ̀ ṣe o wọ́n kàn borí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálásàlá tún ń ṣẹ̀ṣẹ̀ ṣe o àwọn èèyàn ń ṣẹgbẹ́ bóun náà pé ẹgbẹ́ ẹgbẹ́ ìbílẹ̀ táwọn mùsùlùmí tàbá ń wówó kíláàsì àpè ọlọ́run ọlọ́run fábùtẹ́gù indalahi rizqa ọlọ́run ẹwọ́ owó wá sọ́dọ̀ èmi àwọn oníṣẹ̀ṣe táwọn bá ń wó kí làwọn ṣe kí làwọn ṣe wọ́n wẹsẹ̀ ṣé mùsùlùmí àwọn wẹsẹ̀ àwọn adájọ́ mùsùlùmí tí àbá fẹ́ kíkọ́ ọ̀tá ọ̀ká wa aka kùrìsíyù aka bakora aka falaki aka nas àwọn tó wà ní ìṣẹ̀ṣẹ̀ kí làwọn máa ń lò àwọn máa ń fi wo àti ẹ̀fọ́n ta ha màálù wọn máa fi ń kọ́lé gbogbo màálù tó wọn pa fún ẹran léyà ń sìn yẹ́rì wọ́n tọ́jú ẹ̀fọ́n ta ha rẹ̀ wọ́n máa fi kọ́lé àdó wọ́n fi kọ́lé ẹ̀wọ̀ yàtọ̀ láàrin Islam àti kíni àti ṣẹṣẹ tó bá rẹ mùsùlùmí yóò lógun ọrùn àbí yóò sì ṣàdúà kèfèrí kọjá máa yóò fi nǹkan kọrùn tọpọ̀ ẹ̀nà dúdú wọn fẹ́ ha fáwọn ayé fáwọn àjẹ́ gbogbo tí ń ṣe wá pátá ọ̀nà tí Islam là kalẹ̀ wà ọ̀nà tàwọn oníṣẹ̀ṣẹ̀ òun náà ṣe kí ni òun náà wà tí nǹkan bá dàrú mọ́yàn lójú tó ń wò pé àwọn ah, fẹ́ fẹ́yàwó ìmọ̀ yìí ti ń fẹ́ náà àwọn méjì mo fẹ́ lọ́kọ àwọn méjì ló pè mí mo fẹ́ tíráfù ẹ̀rú ń bà mí ṣe bí sìtẹ̀kára lànà mi ní ká ṣe ó gbé rákà méjì nàró ó fẹ́ sòwò méjì ẹ̀rú ń bọ̀ ó fẹ́ labroad àwọn kan ní kọ́ wá ní New Jersey àwọn kan ní kọ́ wá ní UK the same business ẹ̀rú wọn bọ̀ pé èwo ni ó da nínú méjèèjì ó gbé nẹ́fìlà nàró tó bá ṣe nẹ́fìlà yẹn tán ó wá tẹ́wọ́ ọlọ́run wọlọ́mọ èmi ọmọ wọlórí èmi òrí wọlọ́mọ tó o mọ́sà darí mi lọ síbi tí orí bá mẹ́sí kí ni kiri bá mẹ́mẹ́ táwọn oníṣẹ̀ṣẹ̀ tí kan máa dàrú máa lọ́wọ́ kí làwọn máa àwọn kan wọ́n máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni mo ní ẹ̀ ẹlòmíì máa èèyàn tí ń bọ̀ wá síta tó mú tẹ̀sùbà lọ tó sì fi ìgbàdí tó fi sísàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ tó jẹ́ kẹ́nìkan ó ṣe kíní ẹnìkan rí wọ́n fẹ́ rí wọ́n fẹ́ rí ó tún fi agbádẹ́ ìbáyìí pé ah, ẹ má jẹ mọ́ o ẹ̀dẹ́ fínẹ́tì lọ́mọ tí ń ṣe ọyẹ kó mú kíní ẹ̀ lọ́wọ́ ni mi ṣe lọ sẹ́mi kúrìsì á ti mọ̀ pé àwọn kan ṣe bẹ́ẹ̀ wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ láwọn àwọn tí wọ́n ń gbé kíní sọ́run yẹn pé àwọn dìkìlá ara wọn àwọn náà dẹ̀pẹ̀rẹ̀ àwọn ní muslim àmọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí tábà ti di udkhulu fi sílímì kàfà ọlọ́run ní ẹdúró pa sínú sílá ọ̀la tẹ̀tẹ̀ bẹ̀kọ́ tó wá ti ṣetán ẹ má tó ń wọ̀ tó ń wò sí máa o ọ̀la ẹ má tó ń wọ èso lọ́tà wa o èso lọ́tà wa o èyàn ń wọ́wọ́ ó lè bẹ́sù sẹ́sù fẹ́ kó gbogbo ògùn pátá èso lọ́dà alẹ̀ èèyàn fẹ́ kọ́ lọ́hún sóhun ó tún wá lè lè farakọ mọ́sọ̀rọ̀ tá ẹ̀ tọ́jú ṣètàn inna ṣètàn lakum àdúù fọ̀tẹ́kìdúhù àtọ̀ wọ́n tó wọ́n tó sùn kan wọ́n láti sọ mọ̀ pé ó lè farakọ mọ́sọ̀rọ̀ tá ẹ̀ nìyẹn ipa rẹ̀ ti ká o ẹni wọ́n fẹ́ sùn jẹ́ tí ń rìn lẹ́yìn kíni tí ń rìn lẹ́yìn àrò tó jẹ́ pé ẹ̀dàkùn ọlọ́run bá ní alamọ́ adìlẹ́kùn yá bá ní adam allah tá àbúdú ṣètàn ọlọ́run bá ní ẹ innahu lakum aduwwun mubin wa ní ibùdó ni ọlọ́run wa ọ̀darí wa kó lọ́dẹ̀ sùn ó ní wa <laughs> ní ibùdó ni ọlọ́ni ẹ̀sà wa sọ́dọ̀ mi ẹ bá ń wọ́wọ́ ẹ pè mí ẹ bá ń bẹ̀rù kọ́ ipò ọ̀tọ́mọ́ kàyín àṣìbíyà Allah wa ni'mal wakil ti tó Allah wa ni'mal wakil baqara sí nas fálákì náà ọlọ́ni ọyẹ àníbùdó ni èmi ní ibada torí ìbádà àti ìsìtẹ̀hánà ìbádà náà méjèèjì kí ni mo fẹ́ wà náà lọ́wọ́ yẹn ìbádà àdébìfin àdùá ó wọlé ìbàdà ọ̀dọ̀ ọlọ́run yẹn sálọ ọ̀fẹ́ ga nípò sálọ̀dọ̀ ọlọ́run jẹ́jẹ́ dí mú ọ lọ́lẹ̀ ra àgbo kò sì sàdúà ìdí <laughs> ń fọ lọ́lẹ̀ ra panadol kò sí kíni kò sàdúà inú rùn ọ lọ́lẹ̀ ra oyin kọlá kò sì sàdúà sẹ́ni o ti kílẹ̀ sàbí òkílẹ̀ jẹ́wà ajẹ́ pé ilẹ̀ Yorùbá wa adébòkátà sí kátún sùlámù wa kágbéyẹ̀wò kálíbà pàdé ọlọ́run ọba dáadáa bá a ṣe lọ yẹn à ń lọ díẹ̀díẹ̀ à ń dàgbà ojú ń lọ díẹ̀díẹ̀ etí ń lọ díẹ̀díẹ̀ ẹsẹ̀ ń lọ díẹ̀díẹ̀ à ń lọ à ń súnmọ́ sáré ojoojúmọ́ ni èèyàn ò ní padà wá o tó bá ti lọ tiẹ̀ ò ní padà wá mọ́ o ẹlòmíì ló tún kù tí ó wà tiẹ̀ o wọ́n ti lọ tiẹ̀ nù wọ́n ní wọ́n máa sọnù sáré pé èrìjì àwọn ni ẹ dá mi padà wá sílẹ̀ la á lè àmàlà sọ̀lẹ̀ ha kí mi náà wá wá ṣiṣẹ́ rè ẹni kọ̀ọ̀kan wa mọ́sà síwá lọ́mọ àlùjánnà kọ́lọ̀ mọ́sà síwá lọ́mọ aná wọ́n sàdúrà fáwọn bàbá wa sheikh abdul fatah abidahullahu ta'ala àti gbogbo àwọn àlùfáà nílùú yìí kọ́lọ̀ mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ̀ mọ́sà wà mú wa dúró kọ́lọ̀ wọn bá aláàkó sàlékún dáadáa wa kọ́lọ̀ wọn bá aláàkó sàlékún ìkẹ́ rẹ̀ kó sàlékún àrísìkè àláfíà dídójúmọ́ àṣeyọrí lérí ìmáàmà lérí ìlú kọ́lọ̀ mọ́sà bá fún wọn. ehe àsàdáwà fún bàbá náà wà mùsùlùm bẹ́ẹ̀rù mùsùlùm ọlọ́wọ́ àṣàlá yẹn jẹ́ aláhu mùsùlùmá mọ́ọ̀mìnà قانتا نسأل الله تعالى أن يجعله من المسلمين ومن المؤمنين ونسأل الله تعالى أن يجعله من آل الجنة ọlọ́ mọ́sá sí bàbá náà lọ́mọ àlìjẹ́nà bàbá ògbọ́dọ̀ gbọ́ kan ní mo ṣàdúrà sí bí bàbá mo ní kọ́ lọ ń sọ yín lọ́mọ àlìjẹ́nà mo lọ́rẹ́ kan nínú àwọn níbọ̀ wa ee bá ní bàbá alágbájá ọlọ́run sí lọ́mọ àlìjẹ́nà àdé wà jẹ́nà yọ̀wà rẹ́ rí ó ti gbọ́ ní sọ yé torí òun ti gbọ́ nínú wàásí láì mọ ìgbàgbé mo ní ẹni ó ní mìftáhùl jánnà àṣọlá ipò ìrún lè yẹn fi wà jẹ́nà òun ló sì lọ́wọ́ òkèrún yìí mo á ní kọ́lọ̀ ń se lọ́mọ jẹ́nà kí ni sọ ní dàdẹ́ sílẹ̀ yẹn kọ́lọ̀ ìjọba kírun ó ti wá gbọ́ yé yẹwà ní àmì ọlọ́mọsá ọba ọlọ́mọ àti wọn lọ́mọ àdìjẹ́nà gbogbo wa náà ta jẹ́ ọkùnrin lóbìnrin àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n gbé torí kalẹ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọsá sí lórí rẹ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé wọn ní nàmí lẹ́yìn islam àrọ́mọdé ọmọ wa kọ́lọ́mọdé ọsẹ sinmi lẹ́yìn islam gbogbo àwọn tí wọ́n ti sá lọ kọ́lọ́mọdé dá wọn padà gbogbo àwọn alárìsìkí àárín wa tọ́lọ́ ń lò wọ́n fẹ́ sí ọlọ́mọsà sàlékún alárìsìkí wọn wà táwa náà ń bọ̀ ọlọ́mọsà sínú fáwa náà àwọn tá a dídí kan ṣe kan ọlọ́mọsà sànú àwa náà kó sì wá lọ lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh لتبلهن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيراً